Tolu, do we uh, we have a uh, juice, right? Yeah. What type of uh, which flavor? Flavor wo Orange, grape. Uh, Give me orange. it on. Oh, open it for me. Because I'm holding this one. please ẹni tó bá fẹ́ pè wọlé sórí call tó bá fẹ́ pè wá wọlé ẹ jọ anybody máa pè mí o torí àwọn ọmọ Esabod lè pè síbí náà o torí ó ti tún parí sí i wọ́n lè ẹ má anybody má answer mi o I no dey kó anybody jẹ o. If you want to call in ọlọ́run àtúntò fẹ́ bẹ̀rẹ̀ eléyìí ọlọ́run gbẹnu mi sọ̀rọ̀ ọlọ́run darí mi ẹ̀mí mọ́ ìgbàkóso ní orúkọ jésù hmm. ó lóun bọ̀ lọ́dọ̀ Esther Ajayi kí ló fẹ́ẹ́ ṣe gan tó kàn ń pariwo tó kàn ń gbó bí ajá ẹjẹ́ àkàn fún jẹ́ kí ló fẹ́ẹ́ ṣe gan kí ló fẹ́ẹ́ ṣe fún kábíyèsí gan. Mm-hmm. <laughs> ó ń bọ̀ lọ́dọ̀ ṣàjẹ́ yìí ó ń wọ̀ bí ẹ́sẹ̀ báyìí ni oh my god anyway wọn ò kúkú dá lóhùn torí pé wọ́n mọ̀ pé kò lè ṣe nǹkan kan wọ́n mọ̀ pé kàn ń gbó bí ajá ni attention seekers. kò lè blog MC coward ó ní olówó mama owó tèmi ní òní ìwọ tó ń ṣò pépà ìwọ ti rí bàmá Àjàyí yẹn tó ń gbé dání àbó ti rí bàbá Ọọ̀ni Ifẹ̀ orí kan wá sí àkáǹtì wọn lórí bíbá yìí àwọn tó gbé dání tó ń ra mọ́tò ńláńlá orí wọn kó wá sí àkáǹtì lórí kínní ni ó ń bú mi lóríṣiríṣi kò sí problem pé mi ò lówó kò sí wàhálà bọ̀ mo ṣàdá jù ẹ lọ torí ẹ̀mí mímọ́ Ọlọ́run wà nínú mi àṣẹ sábọ̀dù aṣọ́ọ̀lẹ̀ tiẹ̀ ni kò lè blọọ̀gì Koko Zaria ordinary Koko Zaria tí ò léyìn ordinary MC tí ò gbádùn tí ò lẹ́sẹ̀ kan àwọn abirùn abirùn ni wọ́n ó wá ń blọọ̀gì ọ̀jájá ó ń romance MC ó ń romance àwọn efele aṣọ òtí ẹ̀ lé wàá tó ti mọ̀ pé gentleman ni gentle ọba ni kábíyèsí. Si ó mọ gbogbo tó ń bá kábíyèsí ṣe yẹn kò lè báwọn mc ṣe. <laughs> Hmm. boy, she's a terrorist kò sí kankan tẹ́ fẹ́ ṣe fún mi tí màá fi stop ẹ̀ kò sí. màá ṣe é débi pé next time tó bá padà wá sáyé ẹ̀ ẹ̀ bá nìkan máa sá lọ lókè kan máa sá lọ sísàlẹ̀ báyìí kò ṣe nǹkan kan <laughs> kẹ́ni kan máa sá lọ lókè báyìí kan máa sá bọ̀ àdéhùn àṣà dẹ̀ orí bíbà ẹ̀ màá máa ṣe lọ. ẹ sábọ́dù ó tiẹ̀ lé ó lè blog mc lásán mc lásán lásán Koko Zaria lásán lásán ìwọ tó máa ń búyàn kan ẹlẹ́sẹ̀ kan àbọ̀ ṣé wò ó mọ̀ pé ẹsẹ̀ kan àbọ̀ ni wọ́n ní ni àti etí ò léyìn lẹ́nu o ò lè blog àwọn èèyàn àwọn ìlò romance òun á ń fi orí adé wọlé gbà tó jẹ́ pé the same team lẹ́jọ́jọ́ wà you a terrorist. you need my assistant báwo yóò kọ mí pẹ̀lú assistant mi. ipò olóyún fún pírẹsidẹ́ǹtì kọ̀ọ̀kan wá ìyẹn ò kàn dájọ́ rárá ibi tó lè bímọ sí wà níbẹ̀ ni wọ́n bá gbé e lọ fao Abíọ́lá ó pe gbogbo oníwèé ìròyìn kó tó yọ nínú wàhálà ọ̀rọ̀ esadol ẹ̀yin ló jọ lójú o ṣùgbọ́n ṣá àwa ní dákẹ́ kí nǹkan bàjẹ́ pátápátá ẹni wèrè ni wèrè ni ọgbọ́n mọ́ ọba létí ẹni kọ́ mọ́ ọ lọ wèrè ni wèrè ni ó sì fìlà lórí baálé ọkọ ìlú ẹni á fi ilẹ̀ bẹ́ẹ̀ ológun dúdú yẹn so èmi ò ní kẹ́nikẹ́ni ó mọ̀ sí èrè ẹni tó bá fẹ́ ló lè lọ́sọ mọ́ sójà lọ́rùn kọ̀ọ̀kan mi ẹni tó bá fẹ́ ló lè faṣọ bíṣọ́ọ̀bù ya àkútẹ̀tẹ̀ wọ́n lè pé kọ́ mọ́ ọ lọ mo wu ìmáàmù ó lè ní ẹ mọ̀nà wèrè tó sì jẹ́ àbùyàwó ẹ̀ bẹ́ẹ̀ yẹn kan bá gbá mi létí mo lè mójú kú òun bẹ́ẹ̀ mo lè ṣàìbínú wèrè kan tẹ̀ mí mọ́lẹ̀ mo lè ṣàìlú pínpín ẹnikẹ́ni tó lọ bú adéyẹyẹ tàbórí àkásọ́ba wà láì tó láì kó ti lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún aṣọ àrán nílé rí ọ̀dà mi lójú ni yóò tọrọ ìbísàwọ̀ ọ̀ọ́nì rìṣà ọba adéyẹyẹ ẹni ìtò ògúnwùsì ọ̀jájá kejì ọ̀ọ́nì ìfẹ́ ló ti sọ tipẹ́tipẹ́ kótókun dúdú ọ̀bẹ nìkan fadéyẹyẹ ṣàwàdà ẹnikẹ́ni tó bá gbógun tadéyẹyẹ ó gbé ní ọjà rí àtòun àti iná lológun dúdú ó jù sódò kí wọ́n máa bómi lọ ológun dúdú dé o ọmọ ìyálọ́jà ọmọ ìyálájé èmi lọmọ ìyálóde ìwìlàbí tí gògéńdé bí ẹni tó gẹ̀ẹ́sì èmi làgbàlagbà tó bínú rorí ìgànnà rè lé téńté aráyé ń retí èrò ọ̀hún wọ̀nà. ta ni jẹ́. ẹ sọ̀bọ̀ she dey terrorist ẹ máa gbọ́ lọ ṣé ẹ rí bákan tí ẹ ṣe ń play náà tá a dẹ̀ ń kọ táìtù yẹn síbẹ̀ tá ń ṣe ṣáàtì yìí báyọ̀ ṣe ń dùn rè pípí ó dẹ̀ mọ nǹkan tí à ń ṣe àtàwọn ọmọọṣẹ́ ẹ̀ tó wà ní Canada ń bí mo fẹ́ kẹ́ ẹ búlì mi gbogbo yín mo fẹ́ kẹ́ ẹ jáde abọ́dẹ̀rìn àfọmọ́ọ̀lẹ̀ ta ní jẹ́ sádọ́ọ̀gì ọmọọ̀lẹ̀ dáńbánsá láti twenty seventeen ló ti ń bú Wàsíù Àyìndé àtọ̀ nífẹ̀ẹ́ ìgbà tí mo wá gbọ́ pé kú Wàsíù Àyìndé kò tètè yé mi gbogbo wa la mọ̀ pé Wàsíù Àyìndé mà ṣáàgàn òṣè pọ́n lẹ́nu lá ó ti lè débẹ̀ lọ jẹṣu oníṣu ọ̀rẹ́ Adémọ́lá Oyèfẹ̀sọ̀ l'Amẹ́ríkà ni Wàsíù Àyìndé àtaya ọba àtaya àjòyè wíwó ni wọ́n ń kù wọ́n mọ́lẹ̀ ohun tó yani lẹ́nu ni pé Wàsíù Àyìndé ṣe lóore la gbọ́ máyégún ìlú Ọ̀yọ́ ṣe lóore ni kàkà kọ́ máa láṣẹ́wó ẹ sá dọ́ọ̀gì ó dúpẹ́ oore

ẹ́sádọ́ọ̀gì ẹ lọ túnra ṣe ìjẹkújẹ lẹyìn ọmọ ṣẹlẹ̀ ń jẹ wà láìtàláì. ojú olè rèé ojú olè rèé ẹ́sádọ́ọ̀gì ọmọ onígbáná ìjọba lólè ọmọ abọ́dẹ̀rìn gbóńtagó ó gbóńjẹgó ojú ọmọ onígbáná kígbe olè. Jésù Abọ́dẹrìn <laughs> ọmọ sẹ̀lẹ̀ méje ni wọ́n ti kó HIV lára ẹ́sà bọ́ọ̀dù nílùú òyìnbó bóyá ni Wàsíù Àyìndé gbọ́ tó fi ń sá pẹ́sẹ̀ bọ́ọ̀ì ẹ jókòó àti Wàsíù àti ẹ́sà bọ́ọ̀dù ẹ jókòó ẹ jọ sọ́nìtù bí ìnùbí dídó dídó dídó dídó sọ́wọ́ ayẹ kó dìjà gbòòrò ni tó bá ti gba kọ́ńdọ̀mù alájùwésẹ̀ kò béwu dé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rójú ọmọ aláṣẹ́wó tẹ́ ẹ fẹ́ ọmọ olè a ti gbé sínú YouTube ẹ lọ wẹ̀ sí Esabod lórí YouTube tẹ́ bá ti dé YouTube ẹ gúgù ológun dúdú kúnlé ológun dúdú ọba akọrin ọkọ̀ àwo ewì ológun dúdú tẹ́ ti ń béèrè ní jọ́síjọ́sí ó ṣeé ṣe ká bá díẹ̀ níbẹ̀ ẹ lọ subscribe sí kúnlé ológun dúdú lórí YouTube ká lè gbádùn àwọn ewì tó pẹ́ tó pẹ́ tó ti pẹ́ tó ti pẹ́ tẹ́ ẹ ti gbọ́ rí ọ̀pọ̀ ló wá ti sán ní àbáṣà àwọn orí circumstances president ńkọ́ ẹ̀gúnjẹ ńkọ́ ẹ̀tẹ̀kúnlé ológun dúdú lórí youtube ló wà. àti ẹ̀gbọ́ta láṣẹ́wó agbọ́tẹ̀ sábọ́ọ̀dù àtọmọ olè iṣẹ́ wọn bára mu bí wọn ò pàdé lọ́sàn-án gangan ó di dandan wọ́n pàdé lálẹ́ ohun tó wá dá mi lójú ni pé ọ̀sán àtòru lọ́ba àtàláṣẹ́wó níbo ni wọ́n ti fẹ́ kanra wọn ariwo ọba adéyẹyẹ ògúnwùsì tọmọ ọmọ sàǹfààní aláṣẹwó ń pa kiri ńlọwọ àkànmí gbọ̀ngbọ̀n. Hmm, hmm, oorun oorun kí ló ń rùn oorun ẹ sọ̀nà oorun ẹ̀ẹ́dẹ̀jọ́ oorun kí ló ń rùn oorun ògbó ẹ sá. kí ló ṣẹlẹ̀ òbò ẹ́sádọ̀ ẹ̀dá sọ́bò mi ò lè wọ́ mi ò lè wọ́ òbò abọ́dẹ̀rìn òbò tó kún bọ̀ kí ló ń rùn kí ló ń rùn ẹ sọ̀nà o kí ló dẹ̀dẹ̀ ẹ̀yin ọmọdé wọ̀nyí ìsọkúsọ yín ti pọ̀ jù. òrùn òrùn kí ló ń rùn ẹ sọ̀nà oòrùn ẹ̀ẹ́dẹ̀jọ́ oòrùn kí ló ń rùn oòrùn ògbó ẹ́sádọ̀ oòrùn ògbó ẹ́sádọ̀ oòrùn ẹ̀dásọ̀bò oòrùn mi ò lè wọ̀ oòrùn mi ò lè wọ̀ oòrùn ògbó abọ́dẹ̀rìn oòrùn ògbó tòkunbọ̀ oòrùn hmm, hmm, hmm, oòrùn oòrùn ọlọ́gùn dúdú God bless you ó gbé súnmọ́ kábíyèsí kábíyèsí lè bí ajá ah, níbo ló ti two thousand pounds ta ló gbà lọ́wọ́ ẹ̀fọ́ba irọ́ ló ń pamọ́ba ọba adéyẹyẹ ò rí ti ẹ̀rù bẹ́ẹ̀ ni ọ̀ni ò mọ́ rí Esabod tí gbogbo ọba aládé bá ń bá ọ sùn kì í sọ ni. ọba ò ló fẹ́ bá a sùn. àṣà ọmọ onígbáná aláṣẹ́wó ọmọ gbéwìrì ó mu gbóǹta gbóǹmò gógóró olórí burúkú ọmọ àdánù ó sọkúsọkú pé kàn ní ó fi ọjọ́ yìí ní France ọ̀ní délé tán ìgbà tá a gbáriwo ọ̀ní lòun pẹ̀lú ẹ̀ ò sọ̀rọ̀ oyè káwá afinijoyè afinijoyè àfinijoyè sọ́yẹ kó dìjà gbòòrò àní sọ́yẹ kó dìjà gbòòrò sọ́yẹ kó dèébú ìgbà tí Wàsíù Àyìndé tó sọ fọ́ba Adéyẹyè tó fóun lóye òun fẹ́ jẹ máyégún ìgbà tọ́ba Adéyẹyè wí fún pé kò bọ́sibù nílé Ifẹ̀ ṣe bó gba bòmíì lọ àyíndé jẹ máyégún ọ̀fọ̀ ọ̀yọ́ nílùú ọ̀yọ́ ajójójómọkéwì bẹ́ẹ̀ kí ló dé kí ló dé gan-an oyè ńlá ni yèyí ọba òfin Ifẹ̀ oyè ńlá lọ́dọ́ ní of Yorùbá land oyè tó tóbi ni máyégún of Yorùbá land ọ̀ní wá ṣàlàyé fún Wàsíù àyíndé wípé ìyàwó Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló jẹ yèyí ọba Ifẹ̀ Ìjẹ̀bú ni ọ̀dọ́ ní of Yorùbá land Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló jẹ́ bóyá lè rántí pé ìkẹ́nẹ́ ló ti wá ìjẹ̀bú náà ní rẹ́mọ. ìgbà tó bá fẹ́mi wá kú o tí ó kẹ àjàyí látúfọyẹ òun dè ọ̀dọ̀ lé ifẹ̀ rẹ́mọ ló ti wá tí ó kẹ àjàyí tún kú tán wọ́n tún má débùtú kẹ̀síntì bàbá àjẹ̀bú ó tún jẹ ọ̀dọ̀ lé ifẹ̀ bá a tiẹ̀ fẹ́ mọ lọ́wọ́ yín ṣáà tí ìṣètò ni ìwọ tún wá ọwá ń tọrọ máyégún lọ́dọ̀ tiwa ṣé wọ́n fi ṣe yín ni àlẹ́ ẹ̀lìkùá máyégún of yorùbá land ó sì wà láyé kéèké ògúndélé lórúkọ bàbá àgbà olórí burúkú ẹ́sádọ́ọ̀gì tí ń sọ kú oyè pé dandan òun fẹ́ joyè kò ṣe lọ bá Wàsíù Àyìndé Wàsíù Àyìndé tó jẹ́ pàdí ẹ̀ kó mú lọ síbi tóun ti lọ́ọ́ joyè máyégún awúrúju tó jẹ ẹ́sádọ́ọ̀gì oyè ń bẹ lọ́yọ̀ọ́ ẹnikẹ́ni ló lè jẹ́ irú wà ògìrì wá ọmọ tí ń tagbó tí ń mugbó lè róye jẹ nílé tiwa àwọn obìnrin tó pàtàkì láwùjọ tí wọ́n ṣe é fi gbéraga ni wọ́n ń joyè nífẹ̀ẹ́ ẹsà dọ́ọ̀gì community service tó o ṣe ní London ní twenty ten báwo ló ṣe jẹ́ sunshade ló jí ní díàǹjì tí wọ́n mú ọ ìgbà tí wọ́n mú ọ lọ sí dressing room ni wọ́n rí pé pátá mẹ́ta ló wọ̀ papọ̀ o tún jí pátá o sanwó aṣọ o sanwó bàtà mo sanwó aago ọwọ́ ajẹ́ pátá pẹ̀lú gíláàsì tí wọ́n ń gbé sójú ńlọ́wọ́ ajẹ́ orí wàhálà. Hmm. Esther Bọ́dẹ̀rì Wàsíù Àyìndé la gbọ́ pé dúọ dúọ dúọ tó dúọ dúọ tó jẹ́ gbèsè òbò èwo ni tọ́ ní ìfẹ́ ìwọ àtàbí kájàgàbán lẹ́jọ́ mọ́ńtẹ́ ṣètílé fi jó Esther bọ́ọ̀dù jọ̀wọ́ o má jáwọ́ lórí ọ̀rọ̀ ọ̀ni àtijọ́ dojú ogun ìṣòwájú káwẹni tó gun ó gbè káwẹni tó gun ó rì mọ́lẹ̀ ẹ̀mádọ́ọ̀bì olúwo ọ̀fù ìwò lọ́yẹ kọ́ ọ lọ fẹ́ kẹ́tì ẹ̀ lólùwọ́ ọ̀fù ìwò ló ń bú àbádúpẹ́ ẹjọ́ ń mu gbó ẹjọ́ ń mu gbáná irú ọba olúwo àkànbí nìwọ̀n ayín jọra wọn wèrè ìbá fẹ́ wèrè inú ayé ìbá dùndùndùn ẹ̀sádọ́ọ̀bì ṣé kí n fún olúwo ní nọ́mbà ẹ àbí kí n sẹ́ndì nọ́mbà olúwo sí ẹni tó bá ṣe dandan ni kó o dókú ọba olókùn ẹṣin wà nígboro tó lè ká ọ lẹ́nu ọkọ mélòó ló ti kú mọ́ ọ lórí sọ fọ́mọ nàìjíríà a má bínú o òrìṣà afẹ ọmọ tó bá ní baba nílé ní bọ̀wọ̀ fún baba lóde ìbájọ́ ọmọ abọ́dẹrìn nìbàdàn ní tòótọ́ ìbá tí rọ́bà fín abọ́dẹrìn pọ̀ nìbàdàn ìwọ̀n ni ẹjẹ́ á bú wọn mọ́ abọ́dẹrìn kan joyè abọ́dẹrìn kan lọ ẹ̀wọ̀n ta lọ́wọ́ àmọ́ tiẹ̀ ń bẹ̀ kábíyèsí o ọba adéyẹyè ògúnwùsì ọ̀jájá kejì ọ̀ọ́nì ìrìṣà ọmọ rẹ̀ tún dé kúnlé ológun dúdú ọkọ sọ́jà ọkọ òṣèlú ọ̀kan ṣoṣo ọmọ líle tó dùn á bí àtòfiṣẹ́ ogun rán oníyá mẹ́ta ológun dúdú wọn ọ̀rẹ́ ni bájà mo kò kiri mọ́ra ọ̀bẹ nìkan jà fọ́ gbogbo lélé tí o kò já tẹnu bọ́jú wàràwà kí wọ́n máa bá mi ṣeré kì í wù mí ẹni tí ń kí mi tí ń kì mí ò lè gbowó bí ẹni tí ń bú mi èmi lọ́mọ arógun jó ọmọ arógun yọ ọmọ aríjàkadì bẹ́síjó ọmọ agbọ́jọ́ ogun dìílẹ̀ ológun dúdú yẹs n ò ṣe pakuru mọ́ n ò ṣe dènà ọpẹ́ tí mo ti digi eléra n ò ṣe gbẹ́jọ́ bẹ́ẹ̀yàn fojú àgbàrá okú dẹ́tì odò ó gbé lọ odi mọ́námọ́ná mọ́ yanu dẹ́dẹ́ mọ́ dàgbà òjòlá ológun dúdú ń wọ́ ruru bọ̀ lẹ́yìn. tálájà yín pakuru mọ́ta lọ̀pọ̀lọ́ yín dẹ́rù bàná abẹ́ ti ṣe èrè rí ológun dúdú tó bímọ méjì tó lù pa àlùjọ̀nú torí ìbàǹtẹ́ tó rẹ̀ dóògùn. ọ̀ọ́nì rìṣà ìwọ máa gbádùn lọ òní rìṣà ọba adéyẹyè kíní kan ò ní ṣe ọ́ kábíyèsí àti bẹ̀rẹ̀ ẹ̀jà. àríkíṣẹ́gi tó bá roko tó digi nítorí adéyẹyè yóò dì lórí ara rẹ̀ ẹ̀lúlù tó bá pòjò nítorí adéyẹyè orí ẹ̀yìn ọ̀rọ̀ lé bájá bá su yọ fẹ̀yìn rẹ̀ kó ní bọ́gẹ̀dẹ̀ bá gbọ́wọ́ ara rẹ̀ nínà. adéyẹyè ìjì kìí jà kó gbọ́mọ lọ afẹ́fẹ́ kì í fẹ́ kó tu omi inú àgbọnù èèwọ̀ gbogbo oríkórí tí bá ń pètè àti bà ọ́ jẹ́ wọ́n ní igi gbígbẹ kì í rójú yọ wé òkú ọ̀pọ̀ kì í yọ ọmọ ìwò abẹ́rẹ́ ajáde wọn kì í rójú òun sọ kájèrè rójú gbomi sínú irọ́ ni afọwọ́lọ́ta bẹ́ẹ̀ ni kò ní rọ́wọ́ kúmọ rẹ̀ lóṣù. Sorry. obìnrin aṣiwèrè kan bẹ nílùú òyìnbó Esther Bọ́dẹ̀rìn lórúkọ rẹ̀ ó pẹ́ tó ti ń sínwín torí mo mọ̀ kó ń gba psychiatric medication ní France ló jẹ́ kí n dákẹ́ lórí rẹ̀ tẹ́lẹ̀ àánú abiyamọ ló ń ṣe mí ló jẹ́ kí n mọ́rúnkú tẹ̀ bá ronú tí mo fi wá gbàgbọ́dò lọ́wọ́ wípé kí ló dé kí ní í ṣe kí ni irú eléyìí ìwọ ọba tó dá wa ìdí ni pé ọ̀kan ṣoṣo ni lọ́wọ́ ìyá ẹ̀ ó tún wá ń sínwín tí mo bá ráwọn tí ń bẹ́ sádọ́ọ̀gì kẹ́dùn nígboro jáde ni mo mọ́ mí kanlẹ̀ ní tẹ̀dùtẹ̀dù àṣẹ̀yìnwá ni mo wá ń gbọ́ pé igbó ló dá lórí rú wọ́n ní mantlas nísàlẹ̀ èkó ló ti ń mu gbáná wọ́n ní wọ́n wíwí wíwọ́n kékéké wọ́n ló torí cocaine ó lọ sẹ́wọ̀n nígbà kan ìgbà tó tún padà lọ tó lọ tẹ́lẹ̀ kejì tó dé lọ́wọ́ agbégbáná lọ sí London tó tún ṣẹ̀wọ̀n ìtàn. Hello. Hello. Yeah, ẹ eh, kálẹ́ ma. Ẹ kálẹ́. Yes, láti Nàìjíríà ni mo ti ń pè yín Afọlábí Ayọ̀mí Akin ni mo ń pè yín láti Nàìjíríà. À ń gbọ́ yín sà. Ẹ eh, mo nǹkan tí mo kọ́ fẹ́ sọ ni pé mo máa gbádùn programu yìí but tẹ́ bá ti wà lórí ètò máa ń reply mi so mo wá ní kí n try pé mo really appreciate gbogbo nǹkan tẹ́ ẹ̀ ṣe fún aráàlú ọwọ́ ní màá máa ròkè lágbára ọlọ́run àti gbàgbà mo ti láìpẹ́ yín àti tẹ́ẹ̀mọ́ ọjọ́ ìbí yín ẹ ti ṣó ẹ̀mí láì fún wa so àtìgbà yín mo ti wà tí mo ń fọ́ lóyún kí lẹ wí bọ̀ ìgbà tán jí fún mi mo ní àtìgbà tẹ́ẹ̀tì tẹ́ẹ̀mọ́ ọjọ́ ìbí yín tẹ́fẹ́ ṣe ń gbà yẹn mo ti ń follow yín but later on jí fóònù mi but still gbádùn to get another phone mo sì follow yín mọ̀ lágbára náà ẹ̀sìn wa lọ gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí bá àwọn ọmọ aráyé àtòyí tẹ̀ fi ń bọ̀ wá àánú àti àdúrà tẹ̀ ṣe fún wa agbára náà ẹ̀yin náà máa jèrè ẹ̀ agbára náà lẹ́kọ̀ọ́ ní kíkọ́ appreciate yín. Thank you very much. Thank you. Nípa Esther ọmọ Abọ́dẹrìn ọmọ Ìbàdàn. Mi ò wá jẹ́ wá kẹ́dùn rẹ̀ mọ́. Gbogbo bí ti ń ṣe bí ti ń sọ ọ̀wá jẹ́ nǹkan kan lójúrú wa. Ẹni tí mu gbáná tí ń tagbó tí ń mú ògógóró tó tún lọ sẹ́wọ̀n tó lè jọmọlúàbí ènìyàn ẹsà dọ́ọ̀gì tó bímọ tó lòun òun bàbá tóun bí wọn fún ìgbà kan ló kó gbogbo ọmọ rẹ̀ lọ sílé síkírù àyíndé barista tó kú tó ní síkírù àyíndé barista òun ló bí wọn ó dọmọ adájẹ sàlámì láàmú títí tí olúwa ló yọ ọmọ òdèrè sífàáwù tí ọ̀fà sọ aláṣọ kóra wọn ló ṣe tẹ́ẹ̀sì fún gbogbo ọmọ kọ̀sọ́ ọmọ tó mẹ́jẹ barista ìgbà tí wọ́n ló ń lọ ẹ̀wọ̀n àkọ́kọ́ ariwo tí ń pa ní kóòtù bá dájọ́ ni wípé òun wà nínú oyún ojúlówó máa ń ké o adájọ́ nípa olólùfọ́ pírẹsidẹ́ǹtì kọ̀ọ̀kan wá ìyẹn ò kàn dájọ́ rárá ibi tó lè bímọ sí wà níbẹ̀ ni wọ́n bá gbé e lọ MKO Abiola ó pe gbogbo oníwèé ìròyìn kó tó yọ nínú wàhálà ọ̀rọ̀ esadọ́ọ̀d ẹ̀yin ló jọ lójú o ṣùgbọ́n ṣá àwa ní dákẹ́ kí nǹkan bàjẹ́ pátápátá ẹni wèrè ni wèrè ni ọgbọ́n mọ́ ọba létí ẹni kọ́ mọ́ lọ wèrè ni wèrè ni ó sì fìlà lórí baálẹ̀ ọkọ ìlú ẹni àfi ilẹ̀ bẹ́ẹ̀ ológun dúdú yẹ so èmi ò ní kẹ́nikẹ́ni ọmọ sí èrè ẹni tó bá fẹ́ ló lè lọ́sọ mọ́ sójà lọ́rùn kọ̀ọ̀kan mi ẹni tó bá fẹ́ ló lè faṣọ bíṣọ́ọ̀bù ya àgùn tẹ̀tẹ̀ wọ́n lè pé kọ́ lọ mo wu ìmáàmù ó lè ní ẹmọ́nà wèrè tó sì jẹ́ àbùyàwó ẹ̀ bẹ́ẹ̀ yẹn kan bá gbá mi létí mo lè mójú kú òun bẹ́ẹ̀ mo lè ṣàìbínú wèrè kan tẹ̀ mí mọ́lẹ̀ mo lè ṣàìdùn pínpín ẹnikẹ́ni tó lọ bú adéyẹyẹ tàbóyà kásọ́ba wà láìdùnláì mo ti lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún aṣọ àrán nílé rí ó dá mi lójú ni yóò tọrọ ìbísàwọ̀ ọ̀ọ́ni ìṣà ọba adéyẹyẹ ní ìtògúnwùsì ọ̀jájá kejì ọ̀ọ́ni ìfẹ́ mo ti sọ tipẹ́tipẹ́ ó lókun dúdú ọ̀bẹ nìkan padéyẹyẹ ṣàwàdà ẹnikẹ́ni tó bá gbógun tadéyẹyẹ ó gbé ní kárí àtòun àti iná lológun dúdú ojú sódò kí wọ́n máa bómi lọ ológun dúdú dé o ọmọ ìyálọ́jà ọmọ ìyálájé èmi lọmọ ìyálóde ìwìn làbí tí igun géńdé bí ẹni tó gẹ sí èmi làgbàlagbà tó bínú lórí ìgànnà rè lé téńté aráyé ń retí èrò ọ̀hún wọ̀nà ta ni jẹ́sítà abọ́dẹrin àfọmọ olè ta ni jẹ́ ọmọ olè dáńbáńsá láti twenty seventeen Wàsíù Àyìndé àtọ̀ní Ifẹ̀ ìgbà tí mo wá gbọ́ pé kú Wàsíù Àyìndé kò tètè yé mi gbogbo wa la mọ̀ pé Wàsíù Àyìndé mà ṣáàgàn òṣè pọ́n lẹ́nu lá ó ti lè débẹ̀ lọ jẹṣu oníṣu ọ̀rẹ́ Adémọ́lá Oyèfẹ̀sọ̀ l'Amẹ́ríkà ni Wàsíù Àyìndé àtaya ọba àtaya àjòyè wíwó ni wọ́n ń kù wọ́n mọ́lẹ̀ ohun tó yani lẹ́nu ni pé Wàsíù Àyìndé ṣe lóore la gbọ́ máyégún ìlú Ọ̀yọ́ ṣe lóore ni kàkà kọ́ máa láṣẹ́wó ẹ ṣáájọ́ọ̀gì ó dúpẹ́ oore bíbú la tún gbọ́ kó tún kú Wàsíù Àyìndé ó ló kó Wàsíù Àyìndé màṣá ògùn tó fọkàn lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Máyégún nírọ́ ló ń pa Wàsíù Àyìndé ó ní ìgbà tó bọ́ pátá tán gbogbo abẹ́rẹ́ lórùn n lòún ṣe wá wípé kò ní ìdì mọ́ ǹjẹ́ wọ ṣòkòtò padà gbà owó iṣẹ́ rẹ̀ rèé ńlá gbọ́ kó di wàhálà ọ̀pọ̀lọ́ tó bá lẹ́yìn wọ́n ní ńlá láyìndé ń jẹ àwọn ọbẹ̀ tó ń ta sánsán ni máyégún ọ̀fọ̀ ọ̀yọ́ fi ń jẹun ẹgbẹ́ gbá yín ẹ sá dọ́ọ̀gì ẹ lọ túnra ṣe ìjẹkújẹ lẹ́yìn ọmọ ṣẹlẹ̀ ń jẹ wà láì tàlàyé ojú olè rèé ojú olè rèé ẹ sá dọ́ọ̀gì ọmọ onígbáná ó fẹ́ jọba lólè ọmọ abọ́dẹ̀rìn ó gbin gbóǹtagbó ó mú gbóǹjẹgbó ojú olè rèé. èṣù abọ́dẹrìn <laughs> ọmọ sẹ̀lẹ̀ ni wọ́n ti kó hiv lára ẹ́sà bọ́ọ̀dù nílùú òyìnbó. confam. bóyá yẹn ni wàsíù àyìndé gbọ́ tó fi ń sá. wẹ́sẹ̀ bọ́ọ̀ì ẹ àti wàsíù àti ẹ́sà bọ́ọ̀dù ẹ jókòó ẹ bí ìnùbí. dídó dídó dídó dídó sọ́wọ́ ayẹ kó dìjà goro ni tó ti gba kọ́ńdọ̀mù alájùwésẹ̀ kò béwu dé wàsíù ẹ̀yin tẹ́ fẹ́ rojú ọmọ aláṣẹ́wó tẹ́ fẹ́ rojú ọmọ olè a ti gbé sínú YouTube ẹ lọ wẹ̀ sí Esabod lórí YouTube tẹ́ bá ti dé YouTube ẹ gúgù ológun dúdú kúnlé ológun dúdú ọba akọrin ọkọ̀ àwo ewì ológun dúdú tẹ́ ti ń béèrè ní jọ́síjọ́sí ó ṣeé ṣe ká bá díẹ̀ níbẹ̀ ẹ lọ subscribe sí kúnlé ológun dúdú lórí YouTube ẹ lè gbádùn àwọn ewì tó pẹ́ tó pẹ́ tó ti pẹ́ tó ti pẹ́ tẹ́ ẹ ti gbọ́ rí ọ̀pọ̀ ló wá ti sán ní àbáṣà wọn ò circumstances president ńkọ́ ẹ̀gúnjẹ ńkọ́ ẹ̀tẹ̀kúnlé ológun dúdú lórí YouTube ló wà. àti ẹ̀gbọ́ta láṣẹ́wó agbọ́tẹ sábọ́ọ̀dù àtọmọ olè iṣẹ́ wọn bára mu bí wọn ò pàdé lọ́sàn-án gangan ó di dandan wọn pàdé lálẹ́ ohun tó wá ń dá mi lójú ni pé ọ̀sán àtòru lọ́ba àtàláṣẹ́wó níbo ni wọ́n ti fẹ́ kanra wọn ariwo ọba adéyẹyẹ ògúnwùsì tọmọ ọmọ sàǹfààní aláṣẹwó ń pa kiri ńlọwọ akànmí gbọngbọn. oorun oorun kí ló ń rùn oorun ẹ sọnà o oorun ẹ̀ẹ́dẹ̀jọ oorun kí ló ń rùn oorun ògo ẹ̀sádọ̀ ògo ẹ̀sádọ̀ mi ò lè wọ̀ mi ò lè wọ̀ tó kún bọ̀. kí ló ń rùn kí ló ń rùn ẹ sọ̀nà o kí ló dẹ̀ dé ẹ̀yọ́. Hello, Aunty Bọ́lá. Yes. Ara ma. Ta ló ń sọ̀rọ̀? I'm one of your fan, ma. your die fan. I don't used to comment, but I'm a silence watcher. I love you so much, ma. Thank you. Yes, ma'am. I hope you are not on you are not online. Ṣé ẹ ti live video? you. Okay. I just want to tell you that I love you so much and God will continue to be with you. to be with all your children. Amen. And God will continue to give you wisdom, knowledge, and understanding. Amen. I want you to know that nobody can silence you. Ọlọ́run wà lẹ́yìn yín. Ọlọ́run ò dẹ̀ ní fi yín sílẹ̀. Ọlọ́run ò ní fi àwọn ọmọ yín sílẹ̀. Gbogbo ẹ̀gàn tó wù kán lè máa gàn yín, ògo ló máa máa dì fún yín ní orúkọ Jésù kò dẹ̀ sí bọ́n ṣe lè ṣe tó kò sí bọ́n ṣe lè rò pé àwọn fẹ́ downgrade yín tó those that will love you will still love you. Thank you. I want you to know that one for sure. I always watch your show but me on comment I'm a silent watcher that is me but I love you so much ma. Thank you. So nǹkan tí mo fẹ́ bá yín sọ nìyẹn ma. Yes ma. Thank you very much. All right. ìṣọkúṣọ yìí ti pọ̀ jù. òórùn òórùn kí ló ń rùn? ẹ sọ̀nà o ẹ̀ẹ́dẹ̀jọ́ kí ló ń rùn? ògbó ẹ́sádọ̀ ògbó ẹ́sádọ̀ ẹ̀dásọ̀bò mi ò lè wọ̀ mi ò lè wọ̀ ògbó abọ́dẹ̀rìn ògbó tòkúnbọ̀. sọ̀nà òórùn ó gbé súnmọ́ kábíyèsí kábíyèsí lè bí ajá níbo ló ti rí two thousand pounds ta ló gbà lọ́wọ́ ẹ̀fọ́ba irọ́ ló ń pamọ́ ba ọba adéyẹyẹ ò rí ti ẹ̀rù bẹ́ẹ̀ ni ọ̀ni ò mọ́ rí ẹ́sà bọ́ọ̀d tí gbogbo ọba aládé bá ń bá ọ sùn kì í sọ̀ ni àṣà ọmọ onígbáná aláṣẹ́wó ọmọ gbéwìí ó mú gbóǹtagbó mògógóró olórí burúkú ọmọ àdánù ó sọkún sọkún pé kò ní ó fi ọjọyè ní France ọ̀ní délé tán ìgbà tá a gbáriwo ọ̀ní lòun pẹ̀lú ẹ̀ ò sọ̀rọ̀ oyè káwá afinijoyè afinijoyè àfinijoyè sọ́yẹ kó dìjà gbòòrò àní sọ́yẹ kó dìjà gbòòrò sọ́yẹ kó dèébú ìgbà tí Wàsíù Àyìndé tó sọ fọ́ba Adéyẹyè kó fóun lóyè òun fẹ́ jẹ máyégún ìgbà tọ́ba Adéyẹyè wí fún pé kò pọ́sibù nílé Ifẹ̀ ṣe bó gba bòmíì lọ àyíndé jẹ máyégún ọ̀fọ̀ ọ̀yọ́ nílùú ọ̀yọ́ ajójójómokewì bẹ́ẹ̀ kí ló dé kí ló dé gan oyè ńlá ni yèyí ọba of Ifẹ̀ oyè ńlá lọ́dọ́lé of yorùbá land oyè tó tóbi ni máyégún of yorùbá land ọ̀ní wá ṣàlàyé fún wàṣíù àyíndé wípé ìyàwó ọbáfẹ́mi awólọ́wọ̀ ló jẹ yèyí ọba Ifẹ̀ ìjẹ̀bú ni ọ̀dọ́lé of yorùbá land ọbáfẹ́mi awólọ́wọ̀ ló jẹ́ kọ́yá lẹ rántí pé ìkẹ́nẹ́ ló ti wá ìjẹ̀bú náà ní rẹ́mọ. ìgbà tó bá fẹ́mi wá kú o tí ó ké àjàyí. Hello, ma. Hello. Hello, ma. Good evening, ma. Good evening. Yes, ma. This is Daniel speaking from Lagos ṣe fẹ́ dá ṣètò ni. ẹ ló máa. kí lẹ fẹ́ sọ. mo ti pè yín pé mo ti bá yín mo ti mẹ́sẹ̀gì yẹn ẹ̀ka mẹ́sẹ̀gì yẹn. about what. ọ̀dọ́ lé Ifẹ̀ rẹ́mọ ló ti wá tí ó kẹ Àjàyí tún kú tán wọ́n tún fẹ̀sìntì bàbá àjẹ̀bú ó tún jẹ ọ̀dọ́ lé ifẹ̀ bá a tiẹ̀ fẹ́ mọ lọ́wọ́ yín ṣáà tí ìṣètò ni ìwọ tún wá ọwá ń tọrọ máyégún lọ́dọ̀ tiwa ṣé wọ́n fi ṣe yín ni àlè alíkùá máyégún of yorùbá land ó sì wà láyé kéèké ògúndélé lórúkọ bàbá àgbà olórí burúkú ẹsádọọgì tí ń sọkún oyè pé dandan òun fẹ́ joyè kò ṣe lọ bá Wàsíù Àyìndé Wàsíù Àyìndé tó jẹ́ pàdí ẹ̀ wọ́n mú lọ síbi tó ti lọ joyè máyégún àwúrúju tó jẹ ẹ́sádọ́ọ̀gì oyè ń bẹ lọ́yọ̀ọ́ lé ẹnikẹ́ni ló lè jẹ́ irúwà ògìrìwá ọmọ tí ń tagbó tí ń mugbó lè róye jẹ nílé tiwa àwọn obìnrin tó pàtàkì láwùjọ tí wọ́n ṣe é fi gbéraga ni wọ́n ń joyè nífẹ̀ẹ́ ẹ́sádọ́ọ̀gì community service tó o ṣe ní London ní twenty ten báwo ló ṣe jẹ́ sunshade ló jí ní díàǹjì tí wọ́n mú ọ ìgbà tí wọ́n mú ọ lọ sí dressing room ni wọ́n rí pé pátá mẹ́ta ló wọ̀ papọ̀ ó tún jí pátá ó sanwó aṣọ ó sanwó bàtà ó sanwó aago ọwọ́ ajé pátá pẹ̀lú gíláàsì tí wọ́n ń gbé sójú ńlọ́wọ́ ajé orí wàhálà Esther Bọ́dẹ̀rìn Wàsíù Àyìndé la gbọ́ pé dúọ dúọ dúọ tó dúọ dúọ tó jẹ́ gbèsè òbò èwo ni tọ́ ìwọ àtàbí kẹjàgàbáàmù lẹ́jọ́ mọ́ńtẹ́ ṣètìlẹ́fijó ẹsàbọọdù jọ̀wọ́ o má jáwọ́ lórí ọ̀rọ̀ ọ̀ni àtijọ́ dojú ogun ìṣòwájú káwọn ẹni tó gun ó gbè káwọn ẹni tó gun ó rì mọ́lẹ̀ ẹsàdọọbì olúwo ọ̀fù ìwò lọ́yẹ kọ́ ọ lọ fẹ́ kẹ́tì ẹ̀ lólùwọ ọ̀fù ìwò ló ń bú àbádúpẹ́ ẹjọ́ ń mu gbó ẹjọ́ ń mu gbẹ́ná irú ọba olúwo àkànbí nìwà yín jọra wọn wèrè ìbá wèrè inú ayé ìbá dùn dùn mẹ́sàdọ́ọ̀gì ṣé kí n fún olúwo ní nọ́mbà ẹ àbí kí n sẹ́ndì nọ́mbà olúwo sí ẹni tó bá ṣe dandan ni kó o dóko ọba olóko ẹṣin wà nígboro tó lè ká ọ lẹ́nu ọkọ mélòó ló ti kú mọ́ ọ lórí sọ fọ́mọ nàìjíríà ọ̀ọ́ni má bínú o òrìṣà afẹ́ ọmọ tó bá ní baba nílé ní bọ̀wọ̀ fún baba lóde ìbájọ́ ọmọ abọ́dẹrìn nìbàdàn ní tòótọ́ ìbátí rọ́bà fín abọ́dẹrìn pọ̀ nìbàdàn ìwọ̀n ni ẹja bú wọn mọ́ abọ́dẹrìn kan doyè abọ́dẹrìn kan lọ ẹ̀wọ̀n ta lọ́wọ́ àmọ́ tiẹ̀ ń bẹ̀ kábíyèsí o ọba adéyẹyè kòkówùsì ọ̀jájá kejì ọ̀ọ́nì ìrìṣà ọmọ rẹ̀ tún dé kúnlé ológun dúdú ọkọ̀ sọ́jà ọkọ̀ òṣèlú ọ̀kan ṣoṣo ọmọ líle tó dùn á bí àtòfiṣẹ́ ogun rán oníyá mẹ́ta ológun dúdú wọn rẹ́ ni bájà mo kò kiri mọ́ra ọ̀bẹ nìkan jà fọ́ gbogbo lélẹ́ tí o kò já tẹnu bọ́jú wàràwà kí wọ́n máa bá mi ṣeré kì í wù mí kí mi tí ń kì mí ò lè gbowó bí ẹni tí ń bú mi èmi lọ́mọ arógun jó ọmọ arógun yọ̀ ọmọ aríjàta dìbẹ́ sí jó ọmọ agbọ́jọ́ ogun dìílẹ̀ ológun dúdú yẹ̀ẹ́s n ò ṣe pakuru mọ́ n ò ṣe dènà dè ọpẹ́ tí mo ti digi eléra n ò ṣe gbẹ́jọ́ bẹ́ẹ̀yàn fojú àgbàrá okú dẹ́tì odò gbé lọ odi mọ́nàmọ́ná mọ yanu dẹ́dẹ́ mọ dàgbà òdòlá ológun dúdú ń wọ́rùrù bọ̀ lẹ́yìn tálájà yín pakuru mọ́ta lọ̀pọ̀ yín dẹ́rù bàná abẹ́ ti ṣe èrè rí ológun dúdú tó bímọ méjì tó lù kan pa àlùjọ̀nù torí ìbàǹtẹ́ tó fàyà rẹ̀ dóògùn. ọ̀ọ́nì rìṣà ìwọ máa gbádùn lọ ọ̀ọ́nì rìṣà ọba adéyẹyè kíní kan ò ní ṣe ọ́ kábíyèsí àti bẹ̀rẹ̀ ẹ̀jà. àríkíṣẹ́gi tó roko tó digi nítorí adéyẹyè yóò dì lórí ara rẹ̀ ẹ̀lúlù tó pòjò nítorí adéyẹyè orí ẹ̀yìn ọ̀rọ̀ lé bájá bá su yọ bẹ́yìn rẹ̀ kó ní bọ́gẹ̀dẹ̀ bá gbọ́wọ́ ara rẹ̀ nínà. adéyẹyè ìjì kì í jà kó gbọ́mọ lọ afẹ́fẹ́ kì í fẹ́ kó domi inú àgbẹnu èèwọ̀ gbogbo oríkórí tí bá ń pètè àti bà ọ́ jẹ́ wọ́n ní igi gbígbẹ kì í rójú yọ wé òkú ọ̀pọ̀ kì í yọmọ ìwò abẹ́rẹ́ ajáde wọn kì í rójú òun sọ kájèrè ó rójú gbomi sínú irọ́ ni afọwọ́lọ́ta bẹ́ẹ̀ ni kò ní rọ́wọ́ kúmọ rẹ̀ lóṣù wọ́n bá bí léèrè pé ta ló pọnrin ewì sínú àwo kẹ́ sọ pé Kúnlé ológun dúdú ni èmi lọkọ sọ́jà ọkọ̀ òṣèlú ẹ mọ̀ múra ẹ mọ̀ retí apá kejì ń bọ̀ ojú olè rèé ojú olè rèé olè ẹsẹ̀bọ̀dì olè onígbaná olè ìjọba lólè olè ọmọdérìn olè gbígbóntagbó olè oyèbóngbó olè olè rèé ọmọ onígbaná ẹ bá kígbe olè ẹ ojú olè rè tẹ́rọ́rìsì ojú tẹ́rọ́rìsì nìyẹn o ah ológun dúdú oh god bless you ó dùn ẹlẹ́ẹ̀kejì yẹn kó tún ìtìjẹ́ lè lọ ẹ̀yin eléwì tó kù à ń retí àfẹ́ ó lè dùn ó gbá ski a tún fẹ́ sí i àwọn eléyìí wọ́n lùlù séwì yẹn ojú olè rè oh, ojú olè rè oh, ojú tẹ́rọ́rìsì olè ó ń tagbó mugbó ṣe é ti rí wọn ò kúrò ọmọ ó ń tagbó mugbó olóyè máa ń sọ pé àwọn nǹkan kan shortlist wọ́n ń gbé kiri kan torí nǹkan tó ti ṣe gbogbo sórí ẹ̀ ó lè o hmm, second one ń bọ̀ ó máa jáde títí ọ̀túnla ó ní tí wọ́n bá sọ fún ọkàn stop wọ́n lè stop bó ṣe máa máa lọ nìyẹn ìwọ kan máa gbó lórí Facebook ó ti talẹ̀ bẹ́ẹ̀ ni tolúwa nílẹ̀ téèyàn bá ti jọba ó ti ba lórí ilẹ̀ náà. No nǹkan tó kàn máa ṣe fáwọn ẹni pé wọ́n fún wọn lówó kí ni wọ́n fẹ́ ṣe wọ́n fún wọn lówó ilẹ̀ tó bá dẹ̀ ti ní ọ́ìlì bẹ́yẹn wọn ò kí ń gbin oko sí mọ́ ẹ wọ́n lè pin gbígbà ẹ̀ wọ́n wá fi ilẹ̀ tó ní ọ́ìlì tó ní máìnì tí wọ́n máìnì ń bẹ̀ wọ́n máa fi gbin èrèké ẹ̀rí pé wèrè ní ẹ́sà bọ́ọ̀dù <laughs> ilẹ̀ tó ní ah! mi tiẹ̀ máa lọ wo tilẹ̀ ti àwọn dádì mi wọ̀nyẹn bóyá tán ti gbin kòkó sí bóyá máìnì kó má ti jẹ́ pé ṣó ti yé ó ní kán máa fi gbin èrèké ẹ̀rí pé lóbi kó ní irú gàrí bẹ̀yẹn sì tán bá fi gbin gàrí gàrí mélòó ni bẹ̀yẹn fẹ́ gbìn ṣó lè bọ́ street kan ni wọ́n ní wọ́n rí àwọn nǹkan àlùmọ́nì nínú ilẹ̀ ó ní wọn lè máa fi gbin èrèké wọ́n ń ṣúgà. tó bá ti ń gbó àwa náà a ṣe kí ni a máa play ẹ̀ báyìí ṣé rí orúkọ tí mò ń kọ sí bí ọlọ́run gbọ́ ayé sábọ̀dù ti bàjẹ́ ó ti rún jégéjégé látọwọ́ ọlọ́run wá kì í ṣọwọ́ èèyàn tó bá jọwọ́ èèyàn ọlọ́run lè bá túṣe látọwọ́ ọlọ́run fúnra rẹ̀ ayé sábọ̀dù bá ta pọ́. gẹ́gẹ́ bí ẹ sábọ̀dù ṣó pé lẹ́nìí ń sè ó sọ pé oníkábíyèsí ọ̀nìrìṣà pé òun ló rán àwọn náà rán èèyàn wá sílé wa bẹ́ẹ̀ bóyá o tún sọ pé àwọn <laughs> prophetess Ajayi tó bá tún di ọ̀la á tún kan Wàsíù Àyìndé á tún kan ehm, àti rosula àti otí romance wọn ó ì máa kọ bàbá mi jagaban ó máa láwọn ló rán wá bẹ́ẹ̀ ṣé o mọ̀ pé wọ́n sọ pé wọ́n máa assassinate pé Wàsíù Àyìndé assassinate ó sọ lẹ́ni báyìí wá sọ lẹ́ni sìn ó gbé e lọ sí èkó fẹ́ lọ pa ẹni lẹ́ni sìn kò gbé e lọ pa olórí kò má jáde nulẹ̀ òun ló ń ṣojú báyìí sí ẹ pé ló ń rán ọmọṣẹ́ o gbúdọ̀ jáde o ọrùn ló wá o hmm, bìkan ṣòmọ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ṣòmọ pé ní téèyàn bá ti lọ́ọ̀fù ó lọ́ọ̀fù ẹ gan ó lọ́ọ̀fù ẹ in fact ṣé orí ìfẹ́ tí wọ́n ní sí kékeré ni tí ó ní sí wọ́n ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni jẹ́ nǹkan ní ìfẹ́ fún ẹ mi ò ní kọ ti ẹni tó fẹ́ fẹ̀yàn ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ìfẹ́ ló mẹ́nìyàn méjì gbénú lé ìfẹ́ ló jẹ́ kó tẹ̀lé Wàsíù dé Nàìjíríà. Hey. Eh ọkọ àtìyàwó ẹ dákun ẹ má lọ fẹ́ wọ́n ní ẹ ti búra rí wọ́n ní kò burú fífẹ́ ni ó fẹ́ wọ́n ní o ti purọ́ ọmọ rí oníkò lè wá ni ó fẹ́. Hmm àwọn àbíkẹ́kọ̀ọ́ ń gbógun lásán olúwa ló nígbẹ̀yìn o ìgbẹ̀yìn yìí ò ní dára lórí Facebook yìí o ìgbẹ̀yìn <laughs> orin tó máa tún kọ fún I love my darling. Your Baba love you. No circumstances can change your opinion. Ó yàtọ̀ ọkọ tìyàwó olórúkà o. Ẹ̀sà tẹ́rọ́rìsì àti Àyìndé olórúkà o. ọ̀nà tí ẹ fẹ́ rí yín má le púpọ̀ òun kọ́sẹ̀ púpọ̀ ló wà níbẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ìgbàgbọ́ àti sùúrù tí ìfẹ́ ń fúnni wá sí o gbẹdẹ ayédè ba wa ẹkún fún adura. Kiri ajo àjò yìí lè dùn títí ìdálẹ́ ó máa korò bí jogbo. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ tẹ bá fẹ́ ṣe ọmọ adébọ́lá ẹ ti wà ń bí. Hey! Oya yá ní kẹ́sẹ́ olólùfẹ́ ní ní i mean o ẹ̀sà bingo tẹ́rọ́rìsì àti àyíndé kẹ́sì ní kẹ́sẹ́ ẹ̀yin méjèèjì mo ní kẹ́ gẹ́sì ní ọ̀nà màlójì Sambisa àti fọ́rẹ́ẹ̀sì ni baba ẹ̀sà bọ́dọ̀ ń gbé àní gẹ́ṣin ní kẹ́ṣẹ́ bọ́bọ́ mu ni kò gẹ́ṣin ní kẹ́ṣẹ́ ọ̀nà lójì ẹ̀rú ní bàbá. mọ̀nkí ló dẹ́ṣin lóró ẹ ṣí ó nìkan o gòrílà ló sọ gbàdógún ìgbà ogun kì í so lóko ó yá ẹ jẹ́ kí fẹ̀yìn ṣe róbótó gẹ́gẹ́ báyìí ni ó yẹ kí ìgbéyàwó yìí ti rí tí kò ní bẹ̀rẹ̀ tí kò ní òpin tí kò ní dètà ayé lè já o. Oh! tí kò ní lè tábìkẹ́ àti bọ́lá lè já o. ó o gẹ́gẹ́ báyìí ni ó yẹ kí ìfẹ̀yìntì rí gẹ́gẹ́ báyìí ni ó yẹ kí ìfẹ̀yìntì rí ìfẹ́ a máa mú sùúrù kì í hùwà ìtọ́ kì í wá ohun tara rẹ̀ nìkan ẹ máa ṣọ́ra ẹ má gbèsù láyé ẹ̀mí ìtẹ́lọ́rùn kí báyìí kò lè dùn títí dalẹ́. ẹ̀sà bíngò ẹni tó fẹ́fẹ́ yìí ó jẹ mí lówó bóyá kó o kúkú bínú san owó yẹn àwọn àbúrò ọkọ ẹ àti gbogbo àwọn tíìmù ọkọ ẹ the terrorist team wọ́n jẹ mí lówó. tólówó bá fẹ́ ṣe nǹkan wọ́n lólówó ṣe ohun gbogbo tán bóyá kí kúkú calculate gbogbo owó yẹn mi ì tẹ̀lé calculate ẹ̀ tán but tó bá lè san bíi like two hundred thousand US dollar ń bẹ̀ màá sign fún ẹ màá wíìlì Àyìndé Wàsíù fún ẹ two hundred thousand US dollar kò ó jù bẹ́ẹ̀ gbogbo owó yẹn àti òjò bẹ́ẹ̀ lọ́bọ̀ màá wíìlì ẹ̀ fún ẹ màá ṣe màá fún ẹ receipt tó o bá lè sanwó yẹn màá wílẹ̀ fún ẹ wàá gba receipt anywhere tó o bá lọ ṣọ́ọ̀bù pé o like document wàá lè san mo rà á mo sanwó o ò ní sọ pé o ò ní sè o ti ní sè ṣé o mọ̀ pé o ń sọ pé olówó ló máa ń ṣọ̀rẹ́ olówó olòṣì á máa ṣọ̀rẹ́ olòṣì. ọ̀jájá ni dádì tèmi Bọ́lá Tinubu ni dáàdì tèmi lẹ́yìn Elédùmarè. olówó a máa ṣọ̀rẹ́ olówó mo fẹ́ kó prove ara ẹ̀ ń sìn tó bá lówó tòótọ́ challenge. challenge ẹnu ò ṣe o. èmi ò dẹ̀ ní gbẹ́nu kúrò ńbẹ̀ bó ṣe bá ṣe ń sọ̀rọ̀ àyíndé yẹn ọmọ yìí tó bá ṣe ń sọ̀rọ̀ jájá tán bá bí ẹ dáadáa ó ṣe ṣiṣẹ́ MC ó bí mo ṣe fi MC tún gbọ́ dáadáa kó lérì mí sínú lọ́la aburú àṣẹ píkṣọ̀ ayé àtijọ́ ni wọ́n gbé síta bíi tó ti ṣe wọ́n báyìí pípò wọ́n nù wọ́n ṣe báyìí ó tó wọ́n mi ṣó lè wọ́n nù ọlọ́run ni. ó lè ní for confam Esabod ò lè blọ́ọ̀gì àwọn yẹn àwọn useless people àwọn yẹn ló gbé sórí ibẹ̀ yín pé wọ́n wọ́n túlù ṣe apanilẹ́kún má jà apanilẹ́kún jayé apanimágbowó wọ́n túlù ṣe two hundred thousand US dollar péré màá fún ẹ receipt lórí ẹ̀ mo fẹ́ ta portion tèmi ní orí àǹdé mo fẹ́ ta fún ẹ two hundred thousand péré tó bá lówó ṣe bí ọkùnrin ṣe bí ṣe bí abo ṣe bí kíni ṣe bí abo a kàn máa wí pé mo kàn fẹ́ gbádùn ọkùnrin yìí ni ó wù mí gbádùn ó yá sanwó ẹ̀. go on my wall is there just pick it there hmm, ó wà lórí wall mi it's also on YouTube you can go there and pick it on YouTube. ẹ sábọ̀ sanwó ẹ̀. abẹ́rẹ́ Is Ìsàsàbí Sínkólọmọ share that to me is is he talking about me. wọ́n ní play Àṣàbí Sínkólọmọ mi ò mọ ẹni yẹn rí mi ò mọ ẹni tó ń jẹ́ Àṣàbí Sínkólọmọ you can't believe it Is the person talking about me? Thank you. sílẹ̀ àṣàbí sí kó lọ mọ́ sọ ẹ ṣí ẹ̀ sí mi sísìn kí n pè ẹ̀ àṣàbí sí kó lọ mọ́ ta ló ń jẹ́ bẹ́ẹ̀ share it to me please. ẹ ṣí ẹ̀mí ní ṣinko àṣàbí jẹ́ ń lọ síbẹ̀ wọ́n ní ṣinko lọ́mọ kí ló tún sọ o is the person talking about me ni àbí I can't see any Àṣàbí Chikolomo here o. Okay, it's like maybe I've seen it. Kalema. Ẹ kálẹ́. Lọ́wọ́ l'Amẹ́ríkà.

gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ ti ṣí gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ ti ṣí everybody lọ́nà ẹ̀yẹ́ máa wò ó sì ẹ̀yìn rí pé gbogbo ìgbà tó bá fẹ́ jo tí wọ́n bá ti fẹ́ ṣe election ìgbà náà máa ń pín àpò ráìsì pín òróró pín gbogbo ẹ̀ kò yẹ yín n tí wọ́n mọ̀ jẹ náà fi ń tàn wọ́n n tó mọ̀ jẹ náà fi ń tàn wọ́n. What are they saying? You say I should play. I'm not going to play it. What is my business with that? don't play people shots. My business with that. how many things to do but mo fẹ́ dì pẹ̀lú mo fẹ́ kọ́ lọ́ọ́ bá mi dì pẹ̀lú lady I have many shout to do mo postpone any. yeah because she's crazy. and those of you telling me to play Asabi Shinkolọmọ what is happening there don't be calling people diverse people as atten attention You talk ni mò ń do you think I don't have something to do I have many things to do tolúṣẹ́ ó ti bẹ́ẹ̀ jiná ni I'm hungry seriously you think I don't have any some chat to do maybe educative show I have many to say about Tositobire other many many things mo ní iṣẹ́ a lot of. Who tag me all these things? I have many things to do but tó bá ti tó nǹkan tó bá ti wù mí láti ṣe wọ́n máa fẹ́ shift attention mi ìwé no mo fẹ́ kó ṣe iṣẹ́ MC kó ṣe ti sáré à blog àwọn yẹn ẹ yo tó bá ti blog ẹ̀ yeah me i won't talk about the i won't talk about her again tó bá ti blog wọn tó tẹ́ṣọ́ mọ́ gan yes i would leave her or else. or else no people that deal with me tó wà lọ́ndà orí kíní mi kán wá wá Sunday kó tó máa ṣe báyìí kó máa pọ́n wọlé kó máa bú kábíyèsí i'm not playing with them i have a lot of things ẹ bá máa rán mi létí i don't do things when people tell me to do it yeah i don't do things when people tell me to do it. they just want me to do wọ́n fẹ́ ní kí lọ story kan wa. ṣé story yẹn ọjọ́ tẹ́tí ń ṣe gbogbo story educative yẹn kí change mbẹ́ nobody they cannot remove it from my mouth i'm going to talk about these people eh, mo ní kó blog MC Ko blog Koko Zaria mo sọ báyìí ó ti ń sọ̀rọ̀ nípa àjálẹ̀ bẹ́ẹ̀ ni mo ní kó blog ń pa wọn kí ló blog wọn obìnrin pé àwọn ló lè súnmọ́ òun náà máa wọn ò lè escape ẹ̀ tí ìjọba bá ti rẹ́dì báyìí tó bá ti fẹ́ lọ sí court wọn ò lè escape ẹ̀ ń tàdé wà nílẹ̀ yìí ìdá kó blog wọn sì ká mú gbogbo ẹ̀ wá sí end. ní tó jẹ́ pé ó gbé sílẹ̀ báyìí tó máa padà wá tó máa sọ fún yín pé òun kàn gbé sílẹ̀ ńjọ́ yẹn ni wọ́n wá bẹ̀ òun ni nà án wọ́n ní kò ń gbé sílẹ̀ wọ́n wá bẹ̀ òun ni nà án wọ́n wá bẹ̀ òun ni tó máa tún bẹ̀rẹ̀ sí búyà láyà wọn ọjọ́ kan ni it's not by force. àwọn tó dẹ̀ ń pè mí I need to be careful mm. I need to be very careful. ta ló ń fa gbogbo nǹkan tó wà lẹ́yìn ta ló ń fa ogun fún mi ẹni tó ń fa ogun fún mi I can I cannot kẹsàbọ̀dù kó blog àwọn yẹn wọ́n ní àjálẹ̀ that is uh, sulẹ̀ alamalaika àti efele. go and pray Joe. when everybody somebody say everybody are praying and you are here doing why can't you what are you doing here when you know that everybody are praying what are you doing here kí ló wà ń ṣe blog MC kó blog Zaria kó blog kókó um, Malaika kó blog kò tiẹ̀ pàṣẹ òní but ọ̀rọ̀ tí mo sọ wọ̀nyẹn kó blọ́ọ̀gì efele àwọn nìyẹn ó ṣe máa kó píṣọ àwọn yẹn sórí ọ̀wọ́dọ̀ ẹ̀ tó máa pọ́n wọlé á wá mú àwọn ọba á mú <laughs> ọ̀jájá á máa fojú wọn gbọ́dọ̀ á máa mú Tinubu á máa bú wọn láì sí Tinubu mi ò fi gbé wọn ọlọ́run ò dẹ̀ nígbà wọn kúrò kò sí MC ta ló ń jẹ́ MC ta ló ń jẹ́ MC mo sọ láìsí orí ọ̀fẹ́ MC orí ọ̀fẹ́ Tinubu ni MC lò ìyẹn ni wọ́n bú àti onírìṣà ni wọ́n kó àwọn yẹn sẹ́gbẹ̀ẹ́ wọ́n kó àwọn yẹn wọ́n blog wọ́n pọ́n wọn lé wọ́n wá ń bú onírìṣà it looks somehow to me ẹ sábọ̀dù ní tí mo sọ yìí kó ge kó ní Bọ́lá ló sọ mo sọ pẹ̀lẹ́nu mi ní omi ò dẹ̀ sọ́mú mi ò sọ ń kọ̀rọ̀ ní tí ò bá yé èèyàn èèyàn máa ń béèrè náà ni ó mi lójú that is it ó rú mi lójú mo fẹ́ lọ jẹun. ìntó gbogbo ebú ìbú ní èní ló máa pé two weeks k1 jáde ní Saturday òun jáde lọ́jọ́ Sunday I think it's ten days ago ó wà lórí YouTube but òun lè máa sọ fáwọn èèyàn pé Auto sọ báyìí ní one year and four months ago. ó lè máa sọ bẹ́ẹ̀ wọ́n lè lè padà kán lọ bá kán ní kán máa bẹ̀ ẹ́ kí ni wọ́n ń bẹ̀ fún. ẹnìkan á bú ẹni tó ń fún mi lówó <laughs> ẹnìkan á bú ẹni tó ń ṣàánú fún mi mi ò lè ná o. No on your way to where you are going to battlefront bó ṣe ń ẹ bó ṣe ń ṣorí bó ṣe ń yára kù. ìyàwó tó ń relé ọkọ bó ti di ìyàwó mi ẹlẹ́wọ̀n ìyàwó tó ń relé ọkọ tó bá débẹ̀ má bẹ nìkan ṣáwádà má rí bàbá ọkọ fíìmù márùn ìyá ọkàn fún jẹ́ ìṣòṣò káàmì dáadáa mo ń dirú mo ti ń dirú mi ewé mi òjò òkè o mo ń lọ nàìjíríà o ọkọ mi wíṣẹt ní kí n mọ ọ̀rọ̀ ah, o ṣé o tíríwé kọ lèmi àti dọkásì abálàjì sọ̀rọ̀ nìyí ó dọ̀ sọ pé òun wàá tọrọ mi lọ́wọ́ dọkásì mo tọ́ di dọkásì bá a sọ̀rọ̀ ó lóun bọ́ wàá tọrọ mi mo bá sì ti ń dirú làkàrọ̀ ìyàwó tó ń relé ọkọ gẹ́gẹ́gẹ́gẹ́ ìyàwó tó ń relé ọkọ tó bá débẹ̀ má bẹ̀ nìkan ṣàwádà márìn bàbá ọkọ fún èyí márìn màmú. ẹ jọ mo fẹ́ béèrè lọ́wọ́ yín how many people ló ń ṣẹ̀sìn lórí Facebook yẹn sọ tòótọ́ o ẹ kọ́ síbí nínú gbogbo kan tó ẹ ṣáà máa sọ̀rọ̀ how many people ta ló ṣẹ̀sìn jù ẹ má purọ́ o. òfin ṣètọ́jú wẹ́sẹ̀ gbóúnjẹ fún wàsíù ni mo rí ya mo di ẹrù mi mo ti di ẹrù mi ilé ọkọ yá o mo ti di ẹrù mi wàsíù àyídé ìfẹ́ rẹ̀ ń pa mí bí ẹtí o. mélòó náà ni ẹbù tí mo ní aṣọ mélòó mo ní ẹ̀wá gbowó fìfo tí ń dún wórówóró ni mo ti mú ìdínkù mi mo ti mú pampers mo fi ń gbé tọ̀ ńbẹ̀ ńbẹ̀ kí wọ́n bá tọ̀ sórí bẹ́ẹ̀dì ọkọ wa ìyàwó tó relé ọkọ wàsíù àyídé ìwọ ló lọ́yàn mí o páàkì fún ẹ ní alápapọ̀ kó gbórí méjèèjì sẹ́nu ah, ìyàwó pó tó gbé. I want to ask you something. <laughs> ẹ dúró ẹ dúró bí ẹ sábọ̀dù bó ṣe ń ṣe pẹ̀lú orúkọ Àyìndé ẹ̀rẹ́ pé ẹ̀rẹ́ pé ẹ̀rẹ́ pé ẹ̀rẹ́ pé kì í ṣe pé òfin ṣẹ̀sìn. Saludos. ẹ̀sán tó tọ́ ẹjọ́ bó ṣe ń dárúkọ èdè yẹn ẹjọ́ ẹjọ́ ọjọ́ kìí ṣe pé Alhaji Wasiu Ayinde ṣẹ̀sìn lọ. no ó kọ abílẹ̀ ẹ̀rí dẹ̀ kọ abílẹ̀ kó tó wí wọ́n dárúkọ ẹ̀ ní wọ́n bá sọ trash wọ́n dárúkọ ẹ̀ ní wọ́n bá sọ eléyìí wọ́n dẹ̀ ní ológo ló bínú olófo àbólófo ló bínú ológo kò tiẹ̀ kò yé mi ẹ gbọ́ ṣé kìí ṣe pé ṣé kìí ṣe <laughs> wọ́n gbé <laughs> aláàjì ìkọ̀kọ̀ ti ṣe yí ìkọ̀kọ̀ ti ṣe yí o ìkọ̀kọ̀ ti ṣe yí o. <laughs> <laughs> páálí ni wọ́n fi lè rí <laughs> oríṣiríṣi àbùkù <laughs> ni wọ́n fi ń kọ̀ yìí páálí ni wọ́n fẹ́ fi dẹrù wá sílé yìí kí lélẹ́yìn. Thank you, man. ní ọjọ́ tèní ọ̀rọ̀ yẹn bá ká gbé Wàsíù mọ́ra lẹ́nìí ó lè di lọ́la no tòbí kan lè gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ what do you think go and check those things ẹsẹ̀ tó bá débẹ̀ má bẹ nìkan ẹyọ ọmọ tani ọ̀ṣọ́ ọmọ ìyàwó tani ó mi lọ yẹ lọ́dírú yín o èmi ti di ẹrù débi gbé lọ ilé ọkọ báyìí ẹ gbígbé ìyà pé ọ̀bọ ni mí ajá ni mí ẹ̀sà dọ́ọ̀gì ni mí ẹrù mélòó lajá ni ẹ ẹrù ṣé ní ìtọ́ fi ń di ajá mọ́lẹ̀ ń bẹ ń bẹ pálí mi ń bẹ ń bẹ pálí mi ẹ àìlọ́wàsíù máyégún mo tẹ̀ tí wá yí owó máyégún padà ráyè uh, eh, inconsistent sensor náà ni mo ṣe máa pè she is inconsistent I love Wasiu Mayegun Yorùbá láǹdì ó tóró ń dómi lọ́wọ́lọ́wọ́ o Pacquiao yé pariwo Pacquiao yé pariwo mo ti gbà á mọ́ ọ lọ́wọ́ o gẹ́ẹ̀dì gẹ́ńgẹ́ ara ìjẹ̀bú ẹ̀kú àlejò ọ̀bọ ara ìjẹ̀bú ẹ̀kú àlejò ẹ̀sà dọ́gì mo ti ń bọ̀ ní Wàsíù ah tí ẹ bá rí ohun dọ̀kásì lórí fóònù lẹ́nu ó ní dọ̀kásì ó ní máa ohun òyìnbó lóhun ẹ̀ ohun rẹ̀ lẹ̀ ló ó ní máa mo ní ṣé lóòótọ́ ni ọkọ mi bí ọ̀sẹ̀ o mo ní ọkọ mi sọ fún ìbọn tí n bilẹ̀ ó ní bẹ́ẹ̀ ni màá wọ́n pè mí nà ó wọ́n ní kí àwọn fẹ́ fẹ́ mi délédélé ni mo lókè ṣé tíríwé kọlù a bá Facebook kọlù tíríwé ni mo bá ní ojú ti ẹ̀kọ́ kọ́ tìbí ẹkún mo kọ́kọ́ bú sí ẹ̀bọ̀ bí wàá sì ṣe ṣe pè mí ó ní my sugar sugar ah bí ọmọ ti pè mí sugar rí mi náà máa ní my sweetie fifty Wàsíù Àyìndé pa mí o pẹ̀lú ìfẹ́ ẹ̀rú yá o ó bá ní dọ̀kásì o kò lè dínà yìí tó tún dìgbà má gbé kùránù aláàbáwá sí sọ̀rọ̀ sẹ̀ ni ó bá sọ pé mọ́mì ṣé ó máa tọrọ lọ́wọ́ mi mo ní kí ló dé ibi wọ̀ mí ní ẹ̀sà bọ́ọ̀dù ọdún náà ni Wàsíù ti tọrọ mi ní ọkọ mi bá tó ní ó ní ṣúgà ibi ò tẹ̀ mọ̀ kí wọ́n máa pẹran kó ń ṣúgà mo bá ní ṣúgà <laughs> Bàṣírù ló ti dẹrù sínú Ghana must go meanwhile mo máa ń gbé pí èmi sẹ́gbẹ̀ẹ́ kan lórí fóònù kó máa gbọ́ kó lè witness òun ni Bàṣírù ń sọ yìí ní Bàṣírù wá ní pé tó ṣẹlẹ̀ ni pé òun ò tún ra tíkẹ́ẹ̀tì fún mi ó ní bọ̀tí ó ní ṣé mo lè dé títí wíkẹ́ndì àmọ́ ní mélòó lẹ́rù wèrè mélòó lẹ́rù wèrè ẹ́ ẹ́ ọ̀nà méjì mo dìrú mi sí òní mo tún jù sínú ìdínkù à ń lọlé ọkọ ní o à ń lọlé ọkọ ní o ó kàn dùn mí wípé ó kàn dùn mi ò ní mi ò ní pọtí mọ́tò ń hmm, ṣèpájá ni mí ẹ̀sà dọ́ọ̀gì ẹ̀kí ń dọ́ọ̀gì mọ bóyá ti má dé gẹ̀bù yóò sọ mí di àlàyé ọkàn ṣé mo di rù mí títí títí títí títí gbogbo aṣọ tí mo fi ń tọ̀ lé lókun bẹ́ẹ̀ ṣé bọ́ọ̀sì láwọ̀ dé ìgẹ̀bú ló bá wà sí òní ẹrù mi ló kún bíi èmi àti Wàsíù mo ti sọ pé èmi àti Bàsúmù làjọ ń bọ̀ torí èmi ò mú oúnjẹ ṣe ṣó yí ọ o sì ti ra Ghana must go àmọ́ páálí adélábù tèmi yóò fìdí wá sí gẹ̀ẹ́bù ni ní dọ́kásì bá ní dọ́kásì bá ní dá àwọn náà tiẹ̀ tún pé dádì mi ọmọ burúkú dọ́kásì ó ní dádì mi ó ní dádì mi ó ní sẹ́ni fìyà jẹ iye ewé ó lọ́kọ òun nìyé ewé mo ní oníkìlẹ̀ ó ní kí lè rí lára iye owó tẹ fi fẹ́fẹ́ ó ní bìkọ́sẹ̀ nìkan wà dìlúṣọ́nà tó ń pariwo òun òun ò sì dórí kí n gbà òun ó bá ní ta ni ó bá ní gorodóòmù mo ní gorodóòmù èèyàn ti popotẹ́mọ́sì ó bá ní yẹn ó bá ní yẹn ó ní òun mọ̀kọ́ mi náà ni ọ̀gá rẹ̀ àti pé òun ò bá tiẹ̀ wá fẹ́ bí ṣe ń pa ọkọ̀ òun ó yàn mọ̀ kó lówó kó lóbó ó di tó ní jù yóò bá lè jẹ̀mú jẹ́ ó bá ní wípé tó bá ti fẹ́ mi ní ìsìn mo ní ó ẹnìkan ló kù tó bá tó fẹ́ lè mi ó fẹ́ kó lọ fẹ́ torí allegation ta fún ọ ta ló fàyàbà tán pé ta gbé fake news jáde mo lẹ́nu ì náà ní nǹkan mo ní wàá mọ̀ tó ṣẹlẹ̀ o gbọ́dọ̀ fẹ́ ọmọ ọbọ okay ó ti sọ pé fake news ni àwọn gbé jáde hmm. ó ì máa tún padà wá lọ́la o ẹ lọ kọ́lẹ̀. nítorí èyí tí o fọwọ́ kọ́ lọ́rùn yẹn ló fi ti ìgẹ̀rù nítorí mo gbọ́dọ̀ bá mi fẹ́ yàgò ṣọ́pẹ́ ẹranko lè ní ọ̀nà ṣíṣe onízù onízù ńlé rẹ èmi àtọ̀bọ́lájọ mọ́ ọ gbé ibi onídàájú bẹ́ẹ̀ gbénu yàrá sáfì mi pẹ̀lú àwọn gòrìlà àwọn ẹbí mi kúnnu ilé rẹ ó bá ní à ah, ó ní ìṣe èèyàn níṣe ẹranko ó ní kí la fẹ́ ṣe half woman half animal ni ó lẹ́sà bọ́ọ̀dù nǹkan báyìí ó wá ní pé kí n jọ ó ní ṣé màá mú wà wọlé ọkọ mo ní mò wà wọlé ọkọ Ìwòsí sí ló kọ mí o alájí mi Wàsíù o lè jí láàárọ̀ kó ní báwo ni káàárọ̀ ọjà kí n de yín dí ọ ara wèrè ní symptoms wèrè ni mo ní mo mo ní PTSD tó yí ọ olóòlè sọ pé ní ìsìn o ẹsà bọ́ọ̀dù mo fẹ́ dú ẹ kí n mú ọ̀bẹ kí n gé òkú ẹ mo ló mọ̀ faramọ́ náà ní kúmọ̀ pé ń gbádùn ẹsà wèrè ni wọ́n máa ń pè ní ẹsà mental disorder ó wá ní ó ní wọ́ọ̀dù òsì lóògùn dúdú yìí mo ní ìyìn lò ó mi ní ìyìn lò mo ló mọ̀ máa mo ní tó wà bẹ́ẹ̀ ni pé wàásù o ó bá ní hóòdìá ṣúgà mo ní má gbèmí sínú ilé sáà mú mi máwọn ẹranko rẹ kájọ máa gbé mú mi máwọn ẹranko rẹ kájọ máa gbé so ẹ̀yin tá bá mọ̀ pé fẹ́ bá mi lọ sí jẹ̀bù ìyá ní í jọta ló ń gbé one kilo báàgì lọ mélòó lẹ́rù mi hmm? mélòó lẹ́rù mi tí mo dì pátá mi wà bẹ́ẹ̀ pampers mi wà bẹ́ẹ̀ tí tí mo monday na pit mo fi ń dètò náà wà bẹ́ẹ̀ dẹ̀mi ọlọ́tún wá ṣẹ́rù mi ò lè wúwo torí mi ń rorin mi ní láti mú pákó mi ní láti mú búrọ́ọ̀ṣì ajímọ̀rò orin ni mí ìsìnkú kẹ́kẹ́ torí wọ́n ní mò ń rùn ọ̀tá pákó ni nǹkan kan báyìí so èmi ò wá mọ tó wá ṣẹlẹ̀ o ẹgbẹ́ náà ṣe tún yẹ kó mọ jowú èmi àti Máyégún of Yorùbá là kó yẹ kó mọ jowú wa bá sì tòde lọ́la màá mọ ọkọ mi màá tẹ̀ sórí tébù màá nà bí lálá ń di èmi mo ní nǹkan mi àrà tó wù mí ni mò fi dá bá wù mí màá máa gba nígbà tí pápẹ́ bọ́ síbi ọmọ àlèbọ́ sàtú ó gbọ́dọ̀ fara mọ́ ni tó bó jẹ́ kó mọ̀ yìí pé ẹni tó fẹ́ yìí ó ní mental problem ó ní mental problem ó nǹkan nǹkan mo tẹ̀ ní kí n sọ fáwọn tí ẹ̀kan tí mo ṣe ṣáàtì lọ wọ́n ní wípé àgbà òfìfo tó ń dún wòrowòro ẹ wò ó ṣe mọ̀ yìí pé ẹ lè sú noise neighbor noise neighbor tó ń pariwo for public disturbance nígbà tẹ́ mọ̀ pé àgbà tí mò ń yí kò jẹ́ ẹ̀sùn ó ń pariwo ẹ dákun àgbà òfìfo tó ń pariwo ìlú òyìnbó la wà wọn láìkè kí ará àdúgbò kò mọ ẹ dákun ẹ pe ọlọ́pàá wàá fi mú mi torí mi ò lè yẹ kí wọ́n yí àgbà tí ó pariwo wọ́n tún sọ wọ́n ní olówó ọdún kan tí ó jẹ́ kí ará àdúgbò ẹ náà wọ́n sì tún lè sú mi lórí ìyún noise pollutant ọ̀dà noise pollutant tí wọ́n lò mí sí tí ó yẹ kí n pariwo kí n má jẹ́ kára àdúgbò gbádùn nígbà tí tó ti mo sì mọ̀ pàdúgbò alákọ̀wé mo wà ló pariwo mo máa ń pa so ẹ̀yin yé tá ẹsẹ̀ yan máa yé ta pa ò torí ẹ̀ẹ̀kan yẹn mi ò ní broadband lórí fóònù tí mo lò torí ti wọ̀sọ́ọ̀pù eléyìí mo mi rẹ̀ ní sim card inú ẹ̀ tẹ́ bá ti mọ̀ pé mò ń pariwo ń jọ mi arádùúgbò bẹ́ẹ̀ mi gan máa rí arádùúgbò wọ́n ní olówó ọdún kan tí ò jẹ́ kára àdúgbò ẹ̀ rí wípé mi gan-an bí ìjẹ́gú mi ò ń ṣe gúdà bá ń ṣẹlọ̀ ẹ́ gbogbo aládùúgbò mo máa ń jílẹ̀ ariwo yìí ni ariwo yìí ni ẹ lè gbé mi lọ kọ́ọ̀tì ẹ nurse pollutant ni mí aládùúgbò tí ò jẹ́ ara lè ó gbádùn ṣé ní gbogbo nǹkan mọ̀ yín kò yẹ kẹ́ mọ́ fi bú mi olówó ọdún kan tí ò jẹ́ kára àdúgbò yẹn mí gan òní má náà sì ni ìyìn tolúwa ní kọ̀ọ̀kan lówó nílò tó tó bá ti di lálẹ́ báyìí nígbà mọ́ pariwo ẹ wá wò ó ẹ wá wò ó ẹ wá wò ó tólú ẹ àní ẹsùn mi wá fún mi ní public caution hmm, public caution ni fún nọ́mbà ọlọ́pàá àdúgbò mi zero one that is plus three five three six six zero six six six ẹ fóònù wọn ṣe gbọ́ kẹ́ni wípé mo lọ síbọ̀lẹ̀ aládùúgbò kan olówó ọdún kan lẹ́ẹ̀ bá ró oorun sùn àwọn ọlọ́pàá ní láti kọ́ṣàn mi o torí ẹ̀ ní ró oorun sùn o ẹ̀ ní ró oorun sùn bí tá a bá dé ó kọ́ ìpè mi ìṣòro ìgbà tí mo kọ́kọ́ lówó nígbà tí mo ní owó fifty kí ni wọ́n ń pè ní fifty four ẹ lo ìgbà yẹn yẹn pé olówó ọdún kan ń dùn mí ìgbà yẹn pé lóòótọ́ mọ̀ ni ọdún kan péré mọ̀ ní tí ń yẹ káyà ara facebook gbádùn àtàrà àdúgbò ó tún bọ́ sí ọdún méje ẹni olówó ọdún méjì tí ó ra ó tún ẹni tó lówó ọdún mẹ́ta ó wá bọ́ sí ọdún márùn-ún ní ìsìn ẹ tún wá padà wá sí pé olówó ọdún kan ẹ mọ̀ mathematics ni ṣé ẹ mọ̀ mathematics ni ẹ gùdù nínú mathematics o ẹni olówó ọdún márùn-ún tí ò jára torí mi ò ní jẹ́ gbádùn tẹ́ fi kú o the best ni pé kó wá tì mí mẹ́wọ̀n kó sùn for public disorder torí ń pa ṣékèyà dẹgbọrọdọọmù yẹn tẹ ló ń pariwo worowóró yàrá ìgbọràn náà rùn ṣé yẹ mọ jí ní bọ̀ọ̀lẹ̀ bí mo ṣe mọ yí àgbà òfìfo mi kiri ni àmọ́ gbàgbàgbàgbà àdé ẹ fún mi ní public caution ni bó tẹ̀ ṣe wọn ọdún méje kan fún mi so ẹ má mọ pọ̀ wé orí ibú lọ́dọ̀ mi ń bí ìmọ̀ torí pé tí nìyẹn kọ́ọ̀tì lẹ́ẹ̀kan tẹ lólówó ọdún kan tí ò jẹ́ kára àdúgbò gbádùn ìlú òyìnbó dàbí nàìjíríà téèyàn ti ń pariwo ọlọ́run gbọ́ ìlú òyìnbó ẹ̀ ti ṣe pé ariwo ọdún kan tí ò jẹ́ kára àdúgbò gbádùn yẹn ẹ gbé mi lọ ilé ẹjọ́ tó má tiẹ̀ fún mi ní ẹ̀wọ̀n bíi ọdún méje àbí ọdún márùn-ún ẹ̀rì pé tí n bá dé ń jẹ̀ ń tu aláì ń jẹ̀ ń tu ìní pariwo mọ́ bọ̀tí tẹ́ ẹ̀ bá ti gbé mi lọ ilé ẹjọ́ agbófinfo tó ń pariwo worowóró yẹn mo tún ti lọ ṣáta àwọn àgbà mélòó kan àwọn àgbà bíi mẹ́fà ni tó yẹ yóò bẹ́tà kẹ́ tètè rú lọ sí kìnìún ẹ̀ pé èyí wọ́n ń ṣe ìdájọ́ ọwọ́ nílùú òyìnbó intention ni pé ẹ̀pọ̀ sí mi for public disturbance kẹ́ni ó ń yí gòdòdó mò ń pariwo worowóró kẹ́dẹ̀ tó sọ mọ́ pé kò jẹ́ kára àdúgbò gbádùn olówó ọdún kan ṣe gbọ́ ẹ̀ ńlẹ́ o mo ní fi àsìkò yìí kí àwọn ọmọ ọlọ́jọ́ bí kan náà ni àwọn ọmọ ewé tọkàntọkàn ẹ ọjọ́ bí èyí kì í ṣe lẹ́yìn pásọ Afọlábí ẹ àwọn obìnrin méjì tolú ẹ bó ni láti ìlú Jámánì wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú owó nínú ọmọ nínú àlàáfíà Ọlọ́run dọmọ rẹ sí àlékún owó àlékún ọmọ àlékún àlùbáríkà àdéhùn ọtí àti lẹ́yìn tipẹ́tipẹ́ ò wà nígbà lẹ́yìn orúkọ Jésù ọmọ ewé tọkàntọkàn ni tolú ẹbọ ni ẹ̀yà tó fi àsìkò yìí kí alájà fowó ṣeré láti ìlú amẹ́ríkà àwọn náà ń fẹ́ gọ́ọ̀bì lẹ́ni àwọn olówó kàbìtì olémi old cargo old cargo olùṣèyàn tó wọ́n tó ẹ má blọ́ọ̀kì ẹ o ó lẹ́ sábọ̀dì old cargo ó ní ìnìrónù ṣé àwọn arúgbó ilé yín ṣé wọ́n rántí aago mọ́ ni arúgbó mọ́ ń ja wọ́n ni bàbá ọkọ mi ó kagò lè nírònú àbí wú funfun kọ́ lórí mi ẹ́ ó kágò nìkan ẹsẹ̀ gbẹ̀ndélé wàásù kò di wù fún mi kò ṣe shopping fún mi gbogbo pálí tí mò ń gbé lọ òfìfo lókùn bẹ́ẹ̀ pátá tí àwọn pátá yíya lókùn bẹ́ẹ̀ àti bèrèsíà ó ṣe o bébí ìṣọwá jẹ́ old cargo bọ̀ tó òní tómi lọ́jọ́ orí tó fi kú wo tiẹ̀ ní di old cargo wo tiẹ̀ ní tómi lọ́jọ́ orí tó fi wọ̀ dànù bí àgbà ló mọ̀ tó fi gbé ẹ lọ sínú kò ṣe pé o ẹ bá fi cargo mi lẹ̀ kò ṣe pé o ó ti mi o ìbò yìí ti mọ́ mi lára kì í ṣe kẹ́lẹ́ bó ń pa mi tó lè ìdí mo kàn lè fi ọ̀fẹ́ lórí Facebook ní pé wọ́n ní Esabod ẹnu ẹ̀ ń rùn òbó ẹ̀ ń rùn bóyá ẹ̀wà fẹ́ kí n ṣe ṣáàtì mọ́ ṣé bóyá ń gbádùn bó ṣe ń rùn torí pé mo ń fi òórùn pa yín òbò tó ti pin yìnkì tó ti gẹ́rà. ó ń rùn bí irú. kú ètò. agbọ́ yín sà. ẹ wà wá nìyẹn ẹ dẹ̀ wá jẹun. ẹ ṣe. agbábíire. ẹ ṣe sà. ẹ ẹ yín mọ̀ kan tí mo fẹ́ bá yín sọ mọ̀. ó ti sọ. kinní kan ló ṣe pàtàkì nílé ayé téèyàn ò dẹ̀ kí ni kan nǹkan tó ṣe pàtàkì nílẹ̀ ayé kéèyàn gbẹ́kẹ̀léra ìkúrẹ̀ gbẹ́kẹ̀ lọ́lọ́run. of course. because téèyàn bá ti ń give up sometimes kò dáa because eh, aláṣeyọrí ló máa kí wọn kíkí aláṣetì. kò sáláṣetì ń bì. so ọkọ tí mo tọ́ àti bá yín sọ ni pé nílé ayé tí èèyàn bá ń kọ́ jùbà ọlọ́run èèyàn á jùbà ọba ṣé ń gbọ́ mi. bẹ́ẹ̀ni èèyàn tí ò bá wá júbà ọba tí ò bá wá júbà tí ò bá wá júbà ọba tí ò júbà ọba ta ló mọ̀ ojúbà Ọlọ́run ṣé èèyàn àtọba ta ló jù. ọba. kò dẹ̀ síyàn tó gbúdọ̀ rí orí kò gbúdọ̀ kò síyàn tó gbúdọ̀ rí orí adé fi o èèyàn tó bá rí orí adé fi kò lè lọ bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ mi. là ń gbọ́ yín sà. so ẹ̀yin ẹ máa wòrò ẹ máa wò tó ṣẹlẹ̀. ogún ọdún bọ̀ àtọ̀nà ojú náà ni gbogbo àṣẹlẹ̀ yẹn máa give up. all right nkima give up in which, area. ah mo sọ fún yín ni pé kẹ dúró lórí ọwọ́ yìí ń sọ mà. orí ọwọ́ mi náà mo wà. nǹkan tí mo tọ́ àti sọ nìyẹn because ẹ̀mí máa máa jẹ́ pé pé you know eh, èmi eh, mo jẹ eh, ẹdúró náà ẹdúró lánàá a ṣe chat kan ẹ kúkú mọ̀ pé a mọ̀ bó ṣe máa rí lórí lánàá yẹn ọjọ́ kan náà kọdẹ ní ọjọ́ sunday mo wà nínú ilé ọmọ mi ní kí n má ṣe chat mo sùn sínú ilé àwọn èèyàn ní ẹ fẹ́ sá lọ ni tó bá wù mí máa dá lóhùn but nísìnyí mo gbúdọ̀ dáhùn because nǹkan tí wọ́n ń ṣe he has to stop people must not go after people no, like ma, that. No, ma. àwọn olóhùn sọ̀rọ̀ lẹ́yìn yín àwọn kan sọ̀rọ̀ lẹ́yìn yín. ẹyọ kan sọ̀rọ̀ mi mo dá wà níbi tí mo wà. so ìgbà tí mo dẹ̀ máa jáde àwọn kan ní à kí n má jẹ́ kó intimidate mi ni à tí n bá rí i láti bí mo ṣe jókòó ń sìn àwọn kankan wọ́n I was thinking somehow because mo kàn wò ni pé báwo ni Esabod mo gbọ́ yín mọ̀. báwo ló ṣe máa ó bá máa bú kábíyèsí á máa bú gbogbo àwọn àgbàlagbà á máa bú kábíyèsí ẹ máa gbọ́ a máa bú kábíyèsí. tíṣì gidi bá fẹ́ tẹ́ a máa bú kábíyèsí ó dẹ̀ ń romance ó dẹ̀ ń pọ́n àwọn ọmọ kéékèèké ó dá mi lójú pé excuse me mc ò lè rí ọ̀dọ́ òkú tí dọ́dọ̀ Ọjájá rí mi ò lè sọ bóyá kò ti débẹ̀ rẹ̀ bọ̀ mi ò rí pé bóyá ó close pẹ̀lú Ọjájá mo dẹ̀ mọ́ pé tó bá dọ́dọ̀ Ọjájá kò lè dúró kí Ọjájá ó máa dọ̀bálẹ̀ kí ni gbogbo wọn yẹn wọn ò lè kò sí kankan nínú wọn tí wọ́n lè rí kábíyèsí ọ̀jàjà fi bọ̀tẹ́ sábọ̀dù ń pọ́n wọn lé ó dẹ̀ ń yẹ̀yẹ́ ọ̀jàjà ó rún mi lójú ẹ rí mo kàn jókòó ẹ rí pé n tó wà nínú mi mi ẹ pé mo kàn mi ò fẹ́ wà mi mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ because mi ò fẹ́ sọ kódà pé yẹn ò wà consistent mo kàn ń wò pé court kí ló ń ṣẹlẹ̀ ó ti yẹ yín. ṣé ẹ ń gbọ́ ọ̀rọ̀ mi. ń gbọ́ yín tí ṣìgìdì bá fẹ́ tẹ́ aríkọ́gbò lọ sódò lọ́wọ́ ẹ̀. ó ti mọ̀ pé ó máa bọ́ láṣọ. Eh, eh, so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn eh, téèyàn bá ti fẹ́ téèyàn bá ti fẹ́ ṣe àṣejù ló máa tẹ ojúlẹ̀ mọ́lẹ̀. Mm-hmm. ọmọdé búrò kò fojú ẹ̀yìn òjò ọkọ lórí wéré pa ni. bọ̀ tó sọ pé alálẹ̀ ti kú pé kò sí kankan ó dẹ̀ tún wá ní god láti máa romance. Ah, bóyá kò mọ relationship tó wà láàrin bóyá kò mọ relationship tó wà láàrin. ẹ̀rọ àgbọ̀n ẹ̀kọ́ kan tó lókun dúdú sọ ni. kí ló sọ. ó ní ọyàn tó ń fa agbó tó ń ṣe gbogbo ẹ̀ tó sì kan tí ò ṣe kiri so kò lè gbádùn gbogbo yẹn lóhùn affect brain yẹn bóyá di pálí lórí. yẹn yẹn kì í ṣèyàn ọ̀nà ẹ̀ dáa ọgbẹ́ àwọn ẹ̀wọ̀ ìbọra ni ojú ń ti bó ṣe wà ẹ̀ tó bá yá bá ó kàn fira ẹ̀jẹ̀ sí ni kò mọ̀ because gbogbo àwọn tó ń pọ́n lé kò sílẹ̀ tó lè wí sáà dọ́ba nù. àbí o. ẹ so ọba bá lórí gbogbo ọba bá lórí ohun gbogbo tí ò bá yẹ pé ọ̀làjú tó dé gan ọba ó ju gómìnà lọ́pọ̀ ti ọ̀làjú tó dé ló sọmọ aráàlú gbogbo ẹbí ti fẹ́ kó bẹ́ẹ̀ àwọn ọba nílẹ̀ Yorùbá náà ọba sì ju gómìnà lọ náà. so but ẹpìlẹ̀ tíyàn máa fẹ́ tẹ́ bó ṣe máa tẹ́ díẹ̀díẹ̀ lèèyàn máa bẹ̀rẹ̀ sí tẹ́ kò lè ṣẹ̀kan náà látẹ́ mọ̀ tí ṣìṣe bá ti ń múyàn díẹ̀díẹ̀ la máa ti ti ti ti ti tá fi lọ síbi tó yẹ kí ó lọ ẹ mọ̀ díẹ̀díẹ̀ lèèyàn máa tẹ̀sẹ̀ bọ́dọ̀ náà. ẹ ó ti ń tẹ́ bọ̀ because èèyàn tó bá ti lè rí ọba aládé fíbà yìí ó ti tẹ́. Hmm. kọlọba ọba ìwó ìyẹn ló ẹkọ ọkọ ẹ àwọn ló fi dára. ẹ ṣe kábíyèsí olúwo burú bẹ́ẹ̀ ni. ẹ ẹ ọ àwọn méjì ló fi tara ẹ were. wèrè ló yẹ kó fẹ́ wèrè. Mhm. ológun dúdú ti sọ pé tí ò bá ní ra àwọn tó fi tara nìyẹn. ìwọ máa ìwọ òdàrú wa máa jọ fagbó ni so wọn á jọ áyìn fíṣ àwọn méjèèjì lọ́jọ́ kan. ìlú wo lẹ ti ń pè. lídíà <laughs> ah, mo ti bá yín sọ̀rọ̀ mo ah. inú mi mo lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ pọ́nmọ bíbí ọ̀wọ̀ lèmi. ẹ jẹ́ má bínú kí ló dé tó jẹ́ pàwọn Olivia ń pè mí mi ìmàdé Olivia yìí. Hmm, a wà pẹ̀lú yín ẹ mọ̀ pé ẹ̀yin aláàbòsí ni Ọlọ́run ò sí. Hmm. ọlọ́run ò sí lẹ́yìn alábòsí. a wà pẹ̀lú a wà pẹ̀lú ìgbà mo ń gbọ́ program yẹn gan mo tún invite àwọn ìdí. ok ẹ ṣé o. ọ̀rọ̀ ni president. ọ̀rọ̀ àtẹ̀kùn gan mo ti ń pè ní bọ́ọ̀sì ọ̀rọ̀ yẹn ń ta mí lára pípẹ́ mọ̀ ó dàbí ó nìkan bóyá ó ti ti fagbó ẹ̀ lálẹ́ nǹkan tó ṣẹlẹ̀ náà nìyẹn sọ ẹ̀yẹn tẹ̀ máa wòran ó ti fẹ́ tẹ́ ó ti ń tẹ́ lọ. òkè iṣẹ́ tí ẹ̀ má dẹ̀ ti fagbó báyìí a kò dédé kọjú sí onírìṣà. ẹ mọ̀ ẹ mọ̀ pé tí bá ti fẹ́ tẹ̀ kankan láfi kankan láfi kẹ́wọ̀ kì í ṣe pé àkàndéédé tẹ́ bẹ́ẹ̀ nǹkan kékeré láfi kẹ́wọ́ tàdé máa tẹ́ lọ. gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn ti bribe wọn gbogbo àwọn tó bá ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ tó ń ṣe fídíò wọn ṣe ti bribe wọn kan tó ṣẹlẹ̀ nìyẹn. nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ẹ̀yin máa wọ ọ̀rẹ́ ọlọ́run wà pẹ̀lú yẹn lọ́kẹ̀ lára kẹrẹ kẹrẹ focus tó jẹ́ nìyẹn. ẹ ṣe brother mi thank you. because èèyàn tó bá ti lè lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọlọ́run ọba ló. lẹ́yìn ọlọ́run ọba ló kù. ọba ló kàn o èèyàn tó bá ti lè yájú sọ́ba bá o ti yẹ ká jù sọ́ lọ́run o. Hmm ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ nìyẹn yẹn tó bá ti yájú sọ́ba bá ti yájú sọ́nà o because ọba ló fi wọ́n ṣe lórí ọlọ́run ló fi wọ́n ṣe lórí lórí wa. Hmm. òdẹ̀ tí wọ́n yájú sèèyàn kékeré ẹni ńlá tí gbogbo nàìjíríà tí gbogbo yorùbá káàrọ̀ ojíire tí gbogbo wa tá à ń wo àwòkọ́ṣe ẹ̀ so kó paṣọ ọwọ́ ẹ̀ náà ó ti tẹ́ already because orí gbogbo àwọn àgbààgbà tó di ilé ayé mú gbogbo wọn ló ti yájú síbẹ̀ yẹn ibi tílẹ̀ ti ń mú tilẹ̀ ti mọ́ ní yorùbá tó lọ yájú síbẹ̀ ó ti yájú sí gbogbo ayé nìyẹn so hmm. ẹ jẹ́ ká máa wo ẹ̀tẹ́ ẹ ti ń bọ̀ ọdún yìí kó tó parí ẹ̀rẹ̀ tẹ́ ẹ̀ náà ẹ ṣẹ̀ máa wò wọ́n ti. bọ̀ mo fẹ́ bèrè kinní kan lọ́wọ́ yín because tó bá fún mi. ma. ṣé àwọn tó lọ kó sábẹ́ yẹn ṣé wọ́n bá sọ̀rọ̀ aládẹ̀ fún mi pé àwọn yẹn ti ah. bá sọ̀rọ̀ tẹ́lẹ̀. ṣé àwọn tó tó tó ń sọ̀rọ̀. no àwọn tí irú MC sìn ó ti blog MC ó pọ́n wọn lé Zaria ó pọ́n lé gbogbo wọn Màláìka ó pọ́n lé kò blog wọn ó pọ́n gbogbo wọn lé ó dẹ̀ ń yẹ̀yẹ́ níbi tó ti pọ́n wọn lé yẹn ó dẹ̀ ń yẹ̀yẹ́ kábíyèsí ọ̀jájá ṣé kò rú ah. yín lójú kò rí bákan fún yín. àwọn àwọn èèyàn ò tí ì rí ti ẹrù tán bá rí ti ẹrù wọn á sọ fún pé kan tó ṣe ò dáa. ẹ sọ pé àwọn èèyàn ò mọ̀ ń pa ẹ̀. ẹ sọ pé àwọn èèyàn ò mọ̀ ń pa ẹ̀ kí ló kan tàwọn yẹn ṣé àwọn kóso léèyàn tó lè gbójú ọdún kò síyàn tó lè gbójú ọdún ọba kò síyàn tó lè gbójú ọdún ọba oníkálukú kan kù tiẹ̀ sínú ni. ẹ ẹ nǹkan tí mò ń sọ náà nìyẹn táwọn yẹn bá mọ̀ pa tí fẹ́ gbé sójú tí wọ́n wá ń bẹ Esabod sí ẹ mọ̀ pé nìkan ló ń bẹ Esabod ẹ mọ̀ pé kì í ṣe nìkan ẹ mọ̀ pé àwọn many people ni wọ́n ń bẹ Esabod sí. ó fẹ́ fi ẹ ló ṣe ń gbọ́ mi. ẹ mọ̀ tí téèyàn bá ó fẹ́ gbayì lójú ara ẹ̀ ni ẹ̀tẹ́ ló dẹ̀ fẹ́ bá wá ẹ mọ̀ pé bó ṣe ń ṣe yẹn orúkọ á lè tẹ̀ gbogbo èèyàn pé èèyàn kan ń bú ọba kan èèyàn kan ń bú ọba kan tó wọ́n á lè wọ́n wọ́n á lè gbà bẹ̀ mọ́ tó bọ̀ ọ̀tà kíláàsì ẹ̀tẹ́ ló fẹ́ pa wá ó fẹ́ fi lórúkọ ni dáadáa ó fẹ́ kórúkọ òun kankan kan tó ṣẹlẹ̀. bò tó ti pẹ́ tó ti ń bú kábíyèsí. ẹ ó fẹ́ fẹ́ kórúkọ òun máa tò sí nìkan lè sọ pé òun lòún bú kábíyèsí á dẹ̀ tẹ́ látẹ̀yìn ó fẹ́ fi lórúkọ dáadáa ni ẹ mọ̀ pé yorùbá gbogbo yorùbá mọ̀ pé ọ̀ọ̀ni ni olórí ọba yorùbá gbogbo pátápátá hmm. kò síyàn tí ò mọ̀ hmm. tó bá sì lè jẹ́ káàrọ̀ jíro ti mọ̀ bọ́ọ̀ ní ọba yorùbá pátápátá tó tó lọ́ ń bu yẹn ó fẹ́ kọ́ máa ó fẹ́ kọ́ mọ̀ ẹ́ ẹ̀tẹ́ ló dẹ̀ fẹ́ bá jáde ńbẹ̀ téèyàn bá dẹ̀ sọ pé àwọn tó lọ ẹ̀wọ̀n yẹn rí wọn ò tún pé bíi tẹ́lẹ̀ mọ́ nǹkan tó ṣẹlẹ̀ yẹn kọ́mà tẹ̀lé fún ti fún lábẹ́rẹ́ lábẹ́rẹ́ yẹn ló àfẹ́sí ẹ̀ta lókun. so nǹkan tó ṣẹlẹ̀ ni ẹ̀ẹ́dẹ̀ mọṣẹ́ tó ń ṣe tó kò síyàn tó mọ̀ kí ẹ tó ṣe tó bá ti lẹ ẹ̀wọ̀n tán ti gbámú bẹ́ẹ̀ yẹn wọ́n lè ti fún lábẹ́rẹ́ lábẹ́rẹ́ yẹn máa àfẹ́sí ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn wèrè ni tí bá ya wèrè ṣé gbogbo tó ṣe ọ́ lè máa ṣe ni kí ṣé gbogbo tó bá tó bá wa tó bá wa aṣọ tó bá kí nìkan ní wèrè àwọn míì kan kíṣìyàn tó bá bá aṣọ nìkan ní wèrè ìwà àyàn mi lẹ́mọ̀ pé lè wèrè ni wèrè tí ẹ ti wèrè tí ẹ ti gba dìgírì kan tó máa ń kú gan yẹ kó gba kọjá a one. ẹ̀yin ẹṣẹ́ ẹ̀yin ẹṣẹ́ ẹṣẹ́ bìlíìpù lórí ọwọ́ yín kò sí kankan ìyá mi kò sí kan tó ń bọ̀ lókè tílẹ̀ ọgbà. lórí ọwọ́ mi báwo. ah ẹ bìlíìpù lórí ara yín mo ń sọ ẹ máa lù Lucy, focus ṣọ̀rọ̀ mi yé yín a wà pẹ̀lú yín a wà lẹ́yìn. mi ò lè lùsì focus tí bá jẹun sì ti nǹkan tí mo rí ẹ mọ̀ pé mo ti bìfì bínú sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ mọ̀ pé nínú iṣẹ́ àtìtẹ̀ kan tí mo sọ mo ti sọ̀rọ̀ gan-an mo sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo lè sọ yẹn mo rò dáadáa pàdé mo tún ṣe tán sí mo tún ro àwọn ọ̀rọ̀ yẹn bí mo tún ṣe ń rò lọ mo tún rò ó. Mhm. Hmm? Mhm. number one bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wọ́n ní wọ́n ní wọ́n ní kó lọ bẹ́ẹ̀ sábọ̀d. lórí kí wọ́n ti sọ lórí Facebook yìí. <laughs> Mm. ọmọ kan sọ ó ní pé aláàjì sọ ó ní kéwàá sọ pé kò lọ bẹ́ẹ̀ sábọ̀d. Mm-hmm. mm hmm bóyá bóyá àgbà tí mo jáde tó ìgbà tí sọ pé ẹ fẹ́ padà wọ ẹ mo ti jáde so ìgbà tí mo fi padà wọlé yẹn ó dàbẹ ti gbé ètò lọ jìnnà. kò ń ṣe léyìn lẹni ẹ sọ ẹni ẹ sọ àwọn èèyàn bá sọ pé àwọn èèyàn sọ pé irọ́ ni kò lè sọ bẹ́ẹ̀ bọ̀ mo rò pé báwo lè ọkàn ṣe máa jókòó kó wá ní. bẹ́ẹ̀ni. kó kàn dìde fọọmù irọ́ wọn ní ẹni ò lè sọ. ẹ ẹ pa rọ́ọ̀kì níyì ẹ̀tẹ́ ló mà máa bá a sí. ọ̀rọ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó ń ṣe mí bákan àwọn tí ìgbà tó ti ó ṣe mí bákan wọ́n bú ọba mm, wọ́n gbé àwọn bọ́ìsì kan wọ́n pọ́n wọn lé mo dẹ̀ ti ń sọ ti pẹ́ kó búlọ́ọ̀gì wọn mm. kò búlọ́ọ̀gì wọn ó dẹ̀ bú mm. kábíyèsí. Mm ṣé kò yé yín. ẹ ó fẹ́ ó fẹ́ tẹ̀ ní ìyá mi. ó fẹ́ tẹ́ ni ó dẹ̀ ti tẹ́. ẹnìkan sọ mí báyìí pé MC Àkókò Sárá talking to her for real nǹkan tí mò ń sọ nìyẹn because mm-hmm. yes ẹnìkan comment abẹ́bí báyìí because báwo ló ṣe máa máa bú kábíyèsí ọ̀jájá dẹ́nu máa pọ́n àwọn boys yẹn lé MC àti Koko Zaria àti àwọn ọmọ olórin yẹn ó dẹ̀ ń bí ẹ̀yẹ kábíyèsí àwọn tí ó máa rí kábíyèsí tí wọn ò lè dúró wọn ò lè dúró kí kábíyèsí ṣé wọn lè dúró kí kábíyèsí wọn ò lè dúró kí kábíyèsí ẹni tá a tún sọ yìí ó tún bú ẹni tó tá tún sọ yìí ó tún bú Jagaban Bọ́lá Ahmed Tinubu ó bu lé ní dáadáa ó bu wọn á bu wọn ní ara àwọn ọmọ ẹsábọ́ọ̀dù kan wọ́n sẹ́ǹdì píkṣọ̀ Jagaban kan sí mi wọ́n kọ nǹkan sí pé ṣé ẹni tí mo ń pọ́n lélẹ̀ ẹ you know this is what these people are doing wọ́n dẹ̀ ń bú àwọn kan àwọn ọmọọṣẹ́ wọn ó ní mò ń rò nìyẹn pé mo mo kàn ń rò mo rò mi ò ríro mo rò mi ò ríro i tell you àwọn kan ní irọ́ ńlá. ẹ wo mi ṣe é gbọ́ ọ̀rọ̀ mi. mo ń gbọ́ yín. mo ń gbọ́ yín ọ̀rọ̀ ẹ fẹ́ dàbí oríkì ìlú wa ọ̀rọ̀ ẹ fẹ́ dàbí oríkì ìlú wa ẹ gbọ́ bá ló ṣe sọ. bá ló ṣe sọ. wọ́n ní ọlọ́ba kan tó ọlọ́ba kan tó jẹ nígbà yẹn hmm. Hmm, ọba yẹn so ìgbà tó fẹ́ ìgbà tí tí wọ́n ti rí títí títí wọ́n wá tàn títí títí títí títí títí ọwá ọwá ọwá ọwá hèlè ẹ̀ wọ́n wá títí títí títí tó fi já tó fi ti sínú ọ̀gbẹ̀sẹ̀ ìdí nìyẹn kò sọ́ba tó tó jẹ́ òǹdó tàbí ní ọba òǹdó kò sọ́ba tó bá dé ìlú yẹn ó máa di tó bá ti dé orí bíríìjì ọ̀gbẹ̀sẹ̀ yẹn ni ṣe ọ̀rọ̀ àsáǹdì mi so a máa sọ lọ́dọ̀ wa ni pé a má. bó ni lóyún. ọwọ́ ọwọ́. okay ok a máa ń sọ wa ní pé asìn ọmọ tó ìyàdè yìí dẹ́dẹ́ àti jésù ṣe wọ́n á sin ọmọdé bí ìyá wọn á padà lẹ́yìn ẹ̀. Hmm. Hmm, nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn because wọ́n ti kò jẹ́ titun so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn wọ́n sì wọ́n tì í báyìí òun náà mọ̀ ó bẹ́ẹ̀ wọ́n wà lẹ́yìn èèyàn tó èèyàn tó tó ń sà tó ń sà tó ń sà ẹ́ wáyé táwọn náà fúnra wọn tó bá mọ̀ pé wọ́n wà lẹ́yìn wáyé táwọn fúnra wọn ò fi bú ọba tí wọ́n ń bú tó bá yẹ pé òun gan ní ìlàkàyè kankan wọ́n fẹ́ sìn débi ìyà kan padà lẹ́yìn ẹ̀ ni. Hmm. ṣé ń gbọ́ mi mà ṣé ń gbọ́ mi wọ́n fẹ́ sìn débi ìyà kan wọ́n fẹ́ sìn débi ìyà kan wá padà lẹ́yìn ẹ̀. <laughs> nǹkan tó fẹ́ ṣe fún nìyẹn bọ́tò òun ò tètè jára ẹ̀ tó yẹ ní mi ò dẹ̀ fẹ́ kó jára ẹ̀ wọn kó kó fojú ara ẹ̀rẹ́ ẹ̀sìn ara ẹ̀ ó wá mọ̀ pé gbogbo àwọn tóun pọ́nlé yẹn tí tóun bá wọnú wàhálà kò síyàn tó lè bá wọn. Hmm. Hmm. ọba ọba tó ba lórí gbogbo tí wọ́n yájú sí ṣé ó mọyé òrìṣà táwọn ọba ń sìn yẹn ó mọyé òrìṣà tọ́ba tọ́ba tó ń tọ́ba tọ́ba ń bọ láàárọ̀ ni àbọ̀mọ kọ́ máa sọ pé gbogbo yorùbá kì í ṣe ọba ọba kan ọwọ́ gbogbo yorùbá tí gbogbo ọba tọmọ kan wà lábẹ́ ẹ̀ ìwọ mọ òrìṣà ẹ̀yin mọ òrìṣà tó bá kọ̀ọ̀kan bọ kó tó di pé ẹwọ ah, ẹ filẹ̀ tí sìgìdì bá fẹ́ tẹ́ á ní kán gbóhùn lọ sódò lọ́wọ́ ẹ̀ hmm. so wọ́n fẹ́ wọ́n fẹ́ sí débi ìyá kan padà lẹ́yìn ẹ̀mí o hmm. ṣe ti gbọ́. ok sọ. So ok fóònù ẹ fóònù ẹ kan ló wà lọ́wọ́ mi ẹlẹ́kejì bílà ni so ẹ jẹ́ padà sí online tó ti máa wo program. ẹ ṣe. all right ma. torí mo kàn wó mi ò ríro ẹ pé mo ló ka kò ń ṣe bíbú ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. àwọn èèyàn ní ọ́fẹ̀tì wa kò yé mi o torí mo rí tí anyway ó ń pọ́n kókó sáré àlẹ́ ó ń pọ́n sáré ẹ̀ eh, kínílé ó dẹ̀ ń bú kábíyèsí ó rú mi lójú. Mm. àwọn true sayer anyway Esabod she dey terrorist for real hmm. ẹ̀rí àti sọ́lẹ̀ nǹkan tó bá ti fẹ́ hmm. tó bá ti kó two hundred thousand US dollar wá màá manage ẹ̀ màá lè. Le màá lè fún ní rìsíìtì ti ọkọ màá fún ní rìsíìtì àwọn ẹbí ọkọ àtàwọn ọ̀rẹ́ ọkọ gbogbo ẹ̀ ló máa gba rìsíìtì lé lórí two hundred thousand US dollar ni o ló bá tán tó bá kó two hundred thousand US dollar wá àbí euro dẹ̀ ni ọba Adémọ́lá màá fún yín àtìlẹ́ bí òjú tú bí òjú twenty mi ò ní purọ́ mi ò ju twenty máa fún yín so máa kú one eighty máa pín thirty fáwọn èèyàn bí ṣe máa ń mo sọ yìí gbogbo àwọn tó fetí gbọ́ àwọn tó nídìí owó tó ń nídìí business kéékèèké kéékèèké máa pín thirty one fifty tó kù yẹn máa fi manage car business màá máa fi kan ṣe business màá dẹ̀ tún máa màá ní other business kì í ṣe car business nìkan bíi raw food other things gold shop mo other things so many things ṣá you understand who pick you up hello. hello, hello sister. sir. ẹ kálẹ́ ẹ kálẹ́ ẹ kárọ̀ dẹni. ṣé libẹ̀ lẹ́tún ti ń pè é. ẹ kú jẹ́ o. ẹ wá bá wa. náà ìtàn ló ní okay. ìjọba Ìtàló ló sọ̀rọ̀. okay ìjọba Ìtàló. ẹ kú jẹ o. ẹ wá bá wa rí alẹ́ tí wàá jẹun tán. ẹ ṣeun mo rí oúnjẹ ṣe ń jẹun ṣe rí bọ̀bọ̀ tó pè ní láti Libya sí yẹn tó bá yín sọ yẹn hmm. ó rí àwọn ọ̀rọ̀ ó rí òótọ́ ọ̀rọ̀ sọ ń bẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ ni iná ẹ̀yin ni àwọn gangan ní omi ẹ̀yin ni ẹ̀yin lọ́mọ gbọ́dọ̀ ló máa pa iná wọn wọn ò dé pa ògo tiyín ló ti yé bẹ́ẹ̀ yẹn ẹ wà ẹ ṣe ẹ̀mí gírí wọn ò dé lágbára léyìn lórí. ògo báwo ògo wọn ò lè ògo tèmi pa ògo tèmi iná ni àmì omi ni. iná ni. no omi lè mi. ẹ̀yin lómi tẹ́ máa pa náà wọn. bẹ́ẹ̀ lèmi ti pa ògo wọn mo ti pa wọn. ẹ̀yin gangan ni omi tẹ́ máa pa iná wọn fẹ́fẹ́fẹ́ tí ò ní rú mọ́ tó ti yé bẹ́yẹn ẹ ṣì àwọn sọ̀pọ́tà tí ń ṣe àwọn sọ̀pọ́tà yẹn wà pẹ̀lú yín ọlọ́run dẹ̀ ní padà lẹ́yìn yín ọlọ́run adẹ̀ fún bó ti pè é lẹ́ẹ̀kan náà ọlọ́run afọ wa wà pẹ̀lú yín afọ yín lágbára tẹ́ẹ̀fì bá wọn fàdé tó ní àpẹẹrẹ olórí ibú ni wọn àlọ́ yorùbá tó bá ti pẹ̀lú irú ìyá yẹn ọmọ àlè yorùbá ni gbogbo wọn ṣe rí ìtọ́ ń disturb mind yín nínú mátà yẹn tó fẹ́ wíkì yín bẹ́ẹ̀ pé bóyá làájì pé wọn àbá ò pé wọn ẹ mọ́ ríro. ìbá é tó lè máa gbọ́ point yẹn wọ́n dà pé wọ́n fẹ́ wọ́n fẹ́ kọ yín lóminú pé yẹ wọ́n fẹ́ rí dàbí òrí bẹ́ẹ̀ ẹ mọ ìrọ̀nà pa àwọn àwọn allegation tó máa fi tó máa dùn yín náà wá no no kò ṣe ẹ mọ ẹ ẹ̀rọ lọ́ọ̀fù kan lélẹ́yìí ó nǹkan tó ṣẹlẹ̀ lélẹ́yìí if if that man should call or anybody call he said that somebody should call for him àwọn èèyàn máa wọ́n lè rí bíi pé ó fẹ́ make peace but some people will take it against him other hmm, people. Hmm. bẹ́ẹ̀ ni ó lè rí bẹ́ẹ̀ torí kò lè wù aláàjì náà kí nǹkan bẹ́ẹ̀ wọ́n máa exit lọ kókó mọ̀ ẹ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ mọ̀ wọ́n kò lè wù aláàjì náà kí nǹkan bẹ́ẹ̀ wọ́n máa exit kó máa exit torúkọ ẹ̀ ń lọ níbẹ̀ torúkọ ẹ̀ ń lọ níbẹ̀ èèyàn tó lórúkọ ni èèyàn tó dẹ̀ níyì nílùú ni. Mm ó ti bẹ́ẹ̀ ẹni tó dẹ̀ ní orúkọ ń lù kò lè fẹ́ kí ikọ̀ bẹ́ẹ̀ kó máa lọ kó máa lọ á fẹ́ wọ́wọ́ wọn di ọ̀dà bẹ́ẹ̀ tí ìkẹyọ̀ kan tó bá sọ sí àwọn tó jẹ́ pé àwọn ọlọ̀tẹ̀ làwọn wọn á fi bíi mẹ́rin kún wọn tí wọ́n ní fi méjì kún bíi mẹ́rin mẹ́wàá náà máa fi kún ẹyọ̀ tí ẹ jọ mo fẹ́ kó rí bẹ́ẹ̀ ṣó kó lọ bẹ́ẹ̀ no matter what happen. kò kò possible. no ẹ má sọ pé kò possible. ẹni tí gbọ́ pátá lọ́rọ̀ wà lọ́sọ̀rọ̀ èyí tẹ́ jẹ́ girlfriend mi ò ṣe mi ò ní. pé báyìí báyìí o jáde tó bá jáde kan báyìí o mo fẹ́ ṣe kan o. girlfriend o. hello. mo gbọ́ yín ẹ jẹ́ ká fọ ẹgbẹ̀gbẹ́ rẹ. ẹ ọ̀dà gbọ́dọ̀ wà ó gbọ́dọ̀ twitter anything tó bá tẹ́ alájí bá fẹ́ ṣe èmi bílí pé yes ọgbọ́dọ̀ kan fún bí irú ẹ̀yin tẹ kọ́ ṣáìdì ẹ̀ tẹ wà ṣáìdì ẹ̀ ọgbọ́dọ̀ fún yín gbọ́ kẹjọ kẹjọ dìpẹ́ẹ̀tì pé báyìí báyìí ah, ajábọ́lá sinmi bàbàbàbà o máa fìyà yẹlẹ o èyí lè fìyà yẹlẹ ó ń bú ọba ó ń bú ewé lédè àwọn tó fi jẹ máyégún kò pọ́n wọn lé àwọn tó wọ́n tó jẹ́ yẹn tiwa náà o kò pọ́n ẹ lé bàbàbàbà ni bẹ̀rẹ̀ tí inú àwọn àlàyé tètè kọ́ ṣe tẹ́lẹ̀ inú àwọn ṣó tètè kọ́ ṣe tẹ́lẹ̀ gbogbo àwọn tí àwọn màláìka dánwò táwọn àwọn òṣèré kéńdé àdúgbò ìlú tó jẹ́ ọmọlẹ́yìn wọn tó dánwò wọn ò rí nǹkan kan ṣe mọ́kọ́ nínú àpọ́ǹtì tí mo kọ́ ni tó ń dùn yín nìyẹn o pé wáyé tí wọ́n tọ́ jẹ́ bọ́fẹ́ mi ò lè rí kíkà ṣe sí o ò ní ọ̀rọ̀ kankan sọ sí ìdíbọn sọ fún ẹ ìyẹn bẹ́ẹ̀ yẹn wá fi yẹn lẹ́bẹ̀ẹ́ bẹ̀tẹ̀ ilé tó kọ́ fẹ́ tó wọ́n fẹ́ da máìndì tó fẹ́ tọ́ṣì máìndì ńlá lẹ̀ bí mo ṣe wo tí òyìn yẹn sì pé wọ́n wo níbi tó tẹ́lẹ̀ mi rí fíìmù yẹn bẹ̀tẹ̀ nígbà tẹ́ fi hàn sí tẹ́lẹ̀ kí tẹ́ fi ṣó yẹn pé yẹn ó gbé pálí sórí ẹ̀hún lọ ilé ọkọ ilé ọkọ òun kínní kan lè wá sí o olórí ibú yẹyẹ olórí ibú yẹyẹ. ẹ mọ tó pa mí lẹ́rìn ni pé mo kàn rí pé ó ń drag Wàsíù lẹ́ẹ̀lẹ́ ni mo kàn ń rí Wàsíù ní pípé kó máa fi ṣẹ̀ sí. ìtọ́jú ẹ̀ mo fi sọ pé irọ́ ni irọ́ ni irọ́ ni aláàjì ò rán kò rí mẹ́sẹ̀gì aláàjì wáyégò mẹ́sẹ̀gì ẹ̀ irọ́ ni wọ́n kàn fọ́ọ̀mù ìtòlẹ́mọ̀ wọ́n ti bí wọ́n ti ń wà nǹkan tó yẹ pé wọ́n máa máa dùn yín kò ń ṣe nǹkan eh, kò kò dùn èmi kò ṣe nǹkan tó dùn mí. ó táwọn ń wá nìyẹn bí àwọn nǹkan tó máa wá tó eh, máa tó máa gist ni tó máa. no nǹkan tẹ̀mí ń sọ lélẹ́yìí ẹ jẹ́ n sọ fún yín kò blọ́ọ̀gì MC kò blọ́ọ̀gì Zaria eh, kò blọ́ọ̀gì gbogbo yẹn kí ló dé tí ó wá blọ́ọ̀gì kábíyèsí kí ló tó ń blọ́ọ̀gì Bọ́lá Tinubu kí ló ń blọ́ọ̀gì àwọn èèyàn pàtàkì pàtàkì fún tí ò sì blọ́ọ̀gì àwọn yẹn kí ló ṣe é tó fi ń tẹ rẹ́dìrẹ́dì sí i olórí ibú ni ìyá yẹn ṣe àló lórí ibú ni ìyá yẹn àtàwọn yẹn tó bá ní àbáwọn yẹn ọbẹ yọ àwọn yẹn tó bá yégún sáwọn yẹn tó bá ní àbáwọn yẹn tó bá yégún. wọn tó mọ yégún. ẹhẹ wọn yẹn tó bá gbogbo àwọn yẹn gbẹlógbòó ọba tó ń sọ yóò di nǹkan míì tó ń wá a gbọ́ nínú inú fíìmù inú àwọn ìtàn ẹ pé ó ń wá oyè lọ́dọ̀ bàbá yìí bàbá yìí ò dẹ̀ fún un ó fẹ́ joyè lọ́dọ̀ bàbá yìí bàbá yìí ò fún wọn níbẹ̀ ló ti bú bàbá yìí ló ti sọ bàbá yìí di ìyẹn ló fi jẹ́ kó kọ́kọ́ yarí pé máyégún náà wọn ò fún máyégún ní oyè. orí rẹ ní ọ̀dà ọmọ ọ̀yọ́ lèmi tí mo bá yín sọ̀rọ̀ ọmọ ọ̀yọ́ aláàfin òjò bá ṣe ọmọ àti bá ní èmi hmm. èmi tẹ́mi sọ̀rọ̀ yìí ọmọ ọ̀yọ́ aláàfin ni mí obìnrin kan tó pè yín ní láti Germany jọ ẹ tí tó lórí ibúya yẹn ló ń ṣe báyìí àbí ó ń ṣe kinní kan lẹ́nu pé ọmọ ìyá kinní kan tó wà ní Germany orí omi lájọ gbà wọlé ọmọ wo. jọ ó ní oyè obìnrin kan tó pè ní Libya tó pè ní Germany jọ yẹn tó pè ní Germany jọ yẹn tó máa tó máa ń sọpọ́ọ̀tì tó náà máa ń sẹ́nu pérépéré báyìí mo ti gbàgbé orúkọ ibú tí wọ́n lè ń jẹ́ dáadáa. ṣíṣe àbí kíni kàbí dára bẹ́ẹ̀. ok dára. wọ́n pè ní dára àbí kíni pè é tó wà ní Germany. ṣé dára pè wọlé ni ṣé dára pè wọlé sórí iṣu ẹ ni. tó dáadáa ẹ tó náà sọ̀rọ̀ tó sọ̀rọ̀ tó jẹ́ tó ń sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ ok tó ti sọ̀rọ̀ sí mi ṣé gbogbo tó ń mú mi. tó wà ní Germany bẹ́ẹ̀ yẹn ó wà ní Germany bẹ́ẹ̀ yẹn náà wọ fara àwọn fáǹsì ẹ̀ ní ara fáǹsì yẹn olórí ibú yẹn ni ewé orí ibú tó ń dì káàkiri ìwé tí ó kàn lẹ̀ wí pẹ̀lú kéwòsì tó wéré tó sẹ́yìn ẹ̀ wò ké ṣé ké tó tó sẹ́yìn ni ké tó kówó fún ẹ̀ ike pòròwòrò tó tó tóbi ike wèrè ẹ lórí kéwé fún Libya ni orí omi yẹn gbà wọlé ẹ̀yìn dúró gbọmọ náà náà yá yìí ẹ̀ dúró gbọmọ náà ibu ni wọn. irọ́ ìyá ìyá ẹ̀sàbọ̀dù ń ta gbó ó ń ta drug o ó mu drug o. mo ní àmọ́ sọ mo ní kí ló ń gbé ẹ lọ́wọ́ tẹ́ bá wo ń ta drug ó ń ta drug ó ló jẹ́ kó máa ju kó máa ẹ̀ rí kó máa ń jẹ gan ẹ̀ mọ̀ kó máa ń jẹun gan ẹ̀ mọ̀ kó máa ń jẹun gan kò dẹ̀ yọ lára ẹ̀ oúnjẹ tí mo oúnjẹ ọjà tó mú oúnjẹ lè jẹun kí ló ń jẹ oúnjẹ wo ló ní tó lówó jẹun mọ́ ni ṣé ọjà ló ń jẹ ẹni tó bá ti ń jọjọ lè jẹun mọ́ yóò kàn máa mú nǹkan wéréwéré máa mú nǹkan bí ẹsọ tàbí máa mú yúgọ tí díẹ̀ díẹ̀ tó bá mú àwọn tó fẹ́ fẹ́ wá kí tán bá bọ bọ ẹ má jẹ́ kí ló mi ẹ ṣe. <laughs> yes na oyin tó bá bá bọ́bọ̀ láti ta náà tó ń jáde mọ́ ni irú àwọn yẹn ẹ máa gbà pọ́pọ́ ti kú níjọ́ kan ẹ máa wọ̀ àwọn tó ń dákọ pé kọ́dún ètò parí kọ́dún ètò ọdún ìdí pẹ́ jù ọdún ìdí pẹ́ jù ó ti ń rẹ̀ yá yẹn ó ti ń rẹ̀ yá yẹn bẹ́ẹ̀ máa ọlọ́run omi iná paná lórí ibú lágbára iṣẹ́ alágbára àwọn alálẹ̀ tó ń gbìjà. gíní ètùtù wo ni èmi náà ṣeré mi náà àmì àmì mo ti ṣẹ́gun wọn àmì mo ti ṣẹ́gun wọn mo ti ṣẹ́gun no ẹ dúró náà mo fẹ́ ṣe mo ti ṣẹ́gun wọn kí ni kí ni máyégún máa ṣe é sìn tó máa fi ó ní láti ṣẹ́gun ẹ̀ ẹ mọ̀ pé bó ṣe ń gbé pálí yẹn <laughs> tó ń dàgẹ́ ẹ mọ̀ pé ó ń sọ àsọtẹ́lẹ̀ ni pé. ẹ mọ̀ pé àsọtẹ́lẹ̀ oríṣiríṣi ló ń sọ bíi pé kí ó ń tẹ̀ láti sọ bíi pé káyé ọ̀tá wọn bàjẹ́ kí kọ̀ọ̀kan ṣe wọ́n. wọ́n fẹ́ kọ́ kò fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ mọ́ ni ó fẹ́ kẹ́ ẹ bínú sí bàbá yẹn ni ó fẹ́ kẹ́ ẹ bínú sàlájì ni ní tó ṣe fún yẹn wàláì. kì í ṣe òun. ó fẹ́ kẹ́ ẹ yìgá bínú ó fẹ́ kẹ́ ẹ bínú sàlájì kẹ́ ẹ lè máa sọ̀rọ̀ òdì sàlájì ní tó ń tẹ̀ láti ṣe pé eh, aláàjì ìrànyàn sí un wọ́n pé un òun lọ́lé ọkọ nìyẹn o òun ní òkèdè o eré kan pariwo irọ́ ní sẹ́ eh, eh, ẹ mọ ẹjẹ mi ní oúnjẹ mi rí ẹ̀yin ò rí ẹ mọ pé tẹ bá ti ẹ mọ pé bá ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ̀rí ń pa mí ẹ mọ nǹkan tí mo rí ẹ mọ bí mo ṣe ń ṣe òkìlì ẹlẹkọọ ẹ rí bí mo ṣe ẹ bí mo ṣe ṣe òkìlì ẹ yẹn mo ṣe gbé pálírù yẹn ẹ̀rí pa mí because iṣẹ́ tó bá ń dàgì adarúkọ k1 tó bá ń tọ̀ adarúkọ k1 tó bá dẹ̀ ń ṣe lẹ́nu níjẹta tó ṣe chat lọ́jọ́ monday. ẹnìkan kọ ẹnìkan kọ ọ̀kan fún ngbà yẹn ẹnìkan kọ ọ̀kan fún pé old cargo bọ̀dẹ̀ ló fi sípè lẹ́fẹ̀ẹ́ pé sórí ọ̀dẹ̀ ló ṣe pé ẹgbẹ́ ẹ̀ mo rí kẹ́lí máa pé mo rí fóònù ẹ lójú fóònù yìí ni mo ti rí ṣòwò lórí ibú tó ṣe yẹn. ẹ mọ̀ pé lọ́jọ́ sunday ó gbé flower mm. ó wọ red. Mm ó wọ black. olórí ibú ni olórí ibú ni ìgbàjá bí tẹ́tí ẹ̀ ti pọ́ọ̀tì no, ti fi pátákó yẹn ibi tó ti fi pátákó rẹ̀ lásán ah, gbogbo ẹ̀ ló máa ń eh. fi sí ìyá yẹn ní pátákó yẹn gbogbo àti má fi hàn ẹ máa rọ pé à ń fẹ́ wo kíní màmá ń wò jẹ́ kíní màmá ń wò yẹn ah, mo gbé bọ́lá lélẹ́yìn eléyìí gbìjà wọn lálẹ́ lélẹ́yìn gbìjà ẹ̀wọ̀ yìí olórí ibú tó ń búre o ebi pata ebi ṣé o tẹ̀ fi kọ́ tó fi pátákó rẹ̀ mẹ́rẹ́ àwọn ah, ti yà wẹ̀rẹ̀ tiẹ̀ wẹ̀rẹ̀ o tún ní ibìkan tó di mo gbóyó tó jẹ́ di tọ́ọ̀nù báyìí tẹ̀ tó pósì gbogbo ẹwọ mo fi hàn wọ́n ẹwọ eléyìí ni kò sẹ́ni tó fẹ́ rí ìròyìn tó ní máa kó wèrè ní tó tẹ̀ ẹ̀mọ́ nǹkan tó pa mí lẹ́rìn ẹ̀mọ́ nǹkan tó pa mí lẹ́rìn in tó pa mí lẹ́rìn ẹ̀ jọ in tó ń ṣe hmm. tó bá fẹ́ tọ̀ <laughs> wọ́n fi wúmà yẹn ní kéwà ni o hmm. ẹ̀mọ́ kan fèèyàn ní nǹkan. wọ́n fèèyàn ní. Eh. azin kó dìyàn pọ̀ kì í ṣe ẹ̀mọ́ pé wọ́n bí pé kó lọ fèèyàn kó lọ ó bílẹ̀ pé kó lọ ta ló gbọ́ yorùbá yẹn kó lọ fìyàn bí pé wọ́n ti fìyàn ní nǹkan azin pé wọ́n dì wọ́n pọ̀ kì í ṣe dídì ṣe mọ̀ pé tó bá jẹ́ dídì ẹ mọ̀ pé fún àti èdì nìyẹn ó lè máa ṣe ti understand ó lè máa ṣe bí eh. ẹhẹn but bíi pé àrùn sí yes then let me put it this way. kọ́kọ́ ọ eh. máa títí yọ̀ lásọ̀tún lásán ẹni pé yóò change mind yóò change ohun pẹ̀lú àyíndé yẹn ìwọ olórí burúkú ìwọ ní kinní kan yóò ẹyẹ rí i pé yóò ṣe yẹ ohun pẹ̀lú aláàjì pẹ̀lú fọ́jọ́ méjì ká tó kú ìyá olórí ibú ti ṣépè fún yẹn pé òun àti gòrílà ní kọ́ńtà tó lọ gbé bẹ́ẹ̀ inú gòrílà gan ni ó dẹ̀ ti lọ jó àgbè nìbàdàn ó tẹ̀lé débàdàn ni ẹ̀ tí ò lè dé bàbá ẹ̀ wá sí lọ́dún pé òun máa jáde níbi tó ń dán fíìmù sí wá sí lọ́dún kọ́ irọ́ ni àtàmọ́mọ́tàmọ́ ni irọ́ ni tó ti yé mẹ́yẹn sísà ẹ hmm. gbàgbé ogo wèrè kó wèrè irú tiẹ̀ ẹ mọ̀ pé téèyàn bá fẹ́ ṣe téèyàn bá fẹ́ ṣe ètùtù tó bá jẹ́ àwọn tó jẹ́ bíi àwọn traditional people tí wọ́n bá sọ̀rọ̀ eh. pé bíi pé wọ́n níyàn mọ́yàn wọ́n sòyàn mọ́ra wọn báyìí tó jẹ́ pé wọ́n ràn sí pé eh. àwọn sí leléyìí o ṣó ti eyín. àwọn tí alárànṣí náà ládóró mọ́ dóró mọ́ adóró mọ́ nìyẹn ó dóró mọ́ lọ́rùn ẹjọ́ kí lẹ rò pé ẹjọ́ kí lẹ náà ṣe pẹ̀lú àyíndé ẹjọ́ kí lẹ rò pé ó ṣẹlẹ̀ gangan ṣé kí lẹ rò pé àyíndé lè ṣe ṣé ẹ pé ẹ̀kan sọ̀rọ̀ sí kí lẹ rò pé àwọn lè ṣe ń sìn. ṣe é rí ṣe é rí alájí tọ́lọ́hùn náà bó ṣe wà ló ń wò wá ń bí o. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ṣe é rí alájí tálájí bá sọ kó sìn ohun ẹnu ẹ̀ náà fẹ́ kálẹ̀ ṣe é ti bẹ́ẹ̀ hmm. tó bá sọ ó tọ́ka pè lásán tó bá sọ hó báyìí ohun ẹnu ẹ̀ náà fẹ́ kálẹ̀. àwọn wo. dáṣọ ẹni tí ìyá wọn pé ẹni bọ̀ tó bá pè tó bá sọ̀rọ̀ sí bí irú sáìdì wọn gbogbo yọ ètò lè ṣe tálájì lè dánwò dáṣọ alájì náà gbọ́dọ̀ tó bẹ́ẹ̀ náà ni. no lẹ́yìn tẹ̀ ẹ̀yìn tẹ̀ jẹ́ tiẹ̀ nìkan ló lè bá sọ̀rọ̀. no ẹ dúró ẹ̀yìn tẹ̀ jẹ́ tiẹ̀ alájì nìkan ni mo lérò pé yes bẹ́ẹ̀ ti tálájì lè ṣe. ẹ nǹkan tí nǹkan tẹ̀mí wọn á ka ohun ẹ̀ lẹ́wọ̀n fi máa ṣe nǹkan tó máa dùn ẹ̀yin ni tí ò ní dùn mẹ́yìn ni kò sí anything tó lè ṣe lọ́dọ̀ àwọn opposition yẹn èyí tí ò ní dùn mẹ́yìn ni ẹ máa kà kún. no ẹ mọ nǹkan tí ẹ máa fẹ́ ṣe nǹkan ẹ máa gbọ́ tí ẹ máa fẹ́ ṣe nǹkan sìn it has to be hmm. open there is nothing you níjọ́ yẹn tó ń interview wọn yẹn hmm. ọjọ́ yẹn that's the best thing délé mọmọdù agbẹjọ́rò kíní kan kí wọn gbàgbé bàbá yìí mr délé mọmọdù ṣé rí bí wọn ṣe interview wọn yẹn ó wà òkè kókò wá kó wá finish ẹ báyìí kí wọn sọ everything téèyàn bá ṣèyàn you can tell this person o ó ṣẹ̀ mí mm. tí mi ò bá mm. ṣẹ̀ ẹ́ you don't need to dodge some things àkíkọ sílẹ̀ àmì àkísọ síbẹ̀ kàkú síbẹ̀ tabadẹ̀ ti sọ àmọ́ àtọ́nà ni so tó bá ti wá sọ ẹni ò ní rí anything evidence mọ́ to speak against him hmm. i mean gbẹ̀mí ṣe ń rí ṣe lójú tèmi ṣe mọ̀ pé mo sọ ń sìn ẹ mọ̀ pé mo sọ ẹ mọ̀ pé mo ti sọ̀rọ̀ lẹ́nìí mo ní kí ló dé tí ọ̀ní ń rí tí wọ́n ń fojú tán fẹ́ máa fi ojú kábíyèsí wa wọlẹ̀ tó dẹ̀ fẹ́ máa ròmásì hmm. àyìndé wàsíù tó dẹ̀ fẹ́ máa ròmásì àwọn ọ̀dà kínní and let me tell you the truth let me tell you ẹ jẹ́ n sọ tòótọ́ fún yín do you know actually he mm. love the man he love he want K102 or do you know that. Eh? Eh? na lie yọ lọ fún ta ni torí kí ló fẹ́ lọ́fẹ̀ẹ́ fún. no. ó lọ fún wàásù kẹ. ó lọ fẹ́ sẹ́ ẹ̀. lọ́ọ̀fù ta ni ah, irú àwọn yẹn ni gbàgbàgbà làlájì wákàtí ni máyégún ṣerú àwọn yẹn ni ni. Eh? ok kì í ṣe ok máyégún ò wá rú wọn káàkiri but àwọn ń wárú mhm. máyégún. irọ́ ni iṣẹ́. Eh, ọ̀tọ̀ ní nǹkan méjì là ń sọ báyìí kì í ṣerú ẹni tí máyégún wá. Eh? wọ́n nǹkan ti mọ wọ́n nǹkan ti mọ wọ́n ti wọ́n ti ń rí kí i pé yes àwọn nǹkan tẹ wọ́n ti mọ̀ pọ́nà bẹ̀yẹn làwọn lè lọ nǹkan dánwò lọ́wọ́ yìí pé ọ̀rọ̀ ńlájí ọ̀rọ̀ sọ̀rọ̀ alájí pé ìtàn lè ṣe tó lè dùn yín jù lọ́wọ́ ẹ̀mí ẹ̀ mọ́ ọ̀rọ̀ ọba wọ́n á tàn ọba kiri máyégún kún ọ̀rọ̀ ọlọ́ba táwọn tó ṣe kò tó lè dùn yín ẹ mọ̀ pé tí ẹ mọ̀ pé pé kankan tẹ́ gbéyà ẹ̀sẹ̀ ó ti bẹ̀rù yín gidi gan tẹ́lẹ̀ sà kó tó gbọ́ lọ háyàwó èèyàn tó gbogbo wọn ń pè wọlé tó ń pè wọlé tó ń pè wọlé lẹ́nu ìgbà tó di pé yín gẹ́gẹ́ sẹ̀sẹ̀ sí láì lẹ̀ tẹ́lẹ̀ mọ́ níbi ìbùn pé yín sìn ẹ́ ìgbà yẹn lágbára wọn agbára wọn ti ọkà ńkọ wọn dákú ìgbà yẹn lágbára wọn ti ní ẹ jẹ́ tèmi sọ tòótọ́ fún yín ká má tanra wa jẹ ẹ má jẹ́ ká tanra wa jẹ ṣé ń gbọ́ ó láìkàlájì ó fẹ́ ohun she wants. lórí ìfọ́ láìka láìka sálábì wárí wíìlì yẹn ni ah, eh? wọ́n fi disturb ẹ̀yin ni wọn kò láìka lájì kò lè ṣe. ó láìka lájì sẹ́ ẹ̀. ó fẹ́ ó ní kókó lájì gbé lọ fún àwọn ọba yẹn kó fi ní level kó gba oyè wèrè tó wá káàkiri eh. wọ́n fẹ́ kálájì ó lè lead collection lájì. Like àná nídìí aláàjì ó fẹ́ dún aláàjì ó fẹ́ fẹ́ aláàjì kì í ṣe kó fẹ́ dún ó fẹ́ fẹ́ aláàjì kò ṣeré. ìtẹ́ máa gbọ́ ìtàlájì ti pẹ́ wá sí nàìjíríà tálọ́ jígà ti gẹ̀ṣẹ́ wọ́n mọ̀ rí fídíò tẹ kọ́ṣọ́ tẹ gàjì tó gbé ẹsẹ̀ tó gbé ẹsẹ̀ lé gàjì tí gàjì ń bá fa ẹ̀ka ẹsẹ̀ níbi jọ́ tán gbé inú họ́ọ̀lù ibi tán wà tí eh. ẹni ṣe mi dádì mi dádì mi ẹ̀yin lẹ́sọ̀ ẹ̀ o eh. kẹ́lẹ́ bá wò pé mò ń wo program yìí dáadáa o ibi eh. tí Gàjí ti gbẹ́sẹ̀ lé ìyá yẹn lẹ́sẹ̀ àti eh, ìyá yẹn ti gbẹ́sẹ̀ lé Gàjí lẹ́sẹ̀ Gàjí jókòó lọ́wọ́ ẹ̀yìn yẹn tẹ́lẹ̀ eh, ẹnìkan jókòó lẹ́gbẹ̀ẹ́ ìyá yẹn wọ́n wá olùmọ̀ ẹ̀rù tó wọ́n wá nínú ìyẹn dìde bí Gàjí ṣe wá síbẹ̀ nìyẹn wá jókòó fọ̀ndẹ̀ ọgìrì nígbà tó dùn pé fẹ́ fa sìgá tó ń fa sìgá níbi tálájì wa tẹ́lájì wúkọ́ ṣe gẹ̀ wá pé ìyá yẹn pé ah, mami yẹn máa bọ́ níta ẹ̀ máa bọ́ bá pé alájì ò láìkì sìgá pé ó pé alájì ò láìkí sìgá ó lo sóyin náà dúnú àwọn kínára evidence wèrè tán dánwò káàkiri pé wọ́n dẹ̀fẹ́ pẹ́ lọ́gbẹ́ lọ nàìjíríà tán lọ́sọ̀ wòrò ọgbọ́n bọ́sẹ̀ tó lọ kúnlẹ̀ ibi tálájì wà gbogbo ẹ̀ mórí tó ṣe sọ́sọ̀ sọ́kọ̀ ìpàláyà sọkò lápá tó káàkiri inú ti parí tọ́jú tó parí ìjà fún wa àti jàgàbá àbẹ̀wò ìjà wákàrà ìbejì méjì àwọn méjèèjì ọmọ rẹ o after yẹn tọlọ́kúnlẹ̀ sóṣòṣò káàkiri ilé láàrin agbo gbogbo ẹ̀ mo rí bẹ́ẹ̀ ló bá jẹ́ ojú ọjọ́ àti ó nídìí kálájì gbé kó fún ìṣẹ̀lẹ̀ kó nídìí lẹ́bù kálájì mú advance ni kò lè ṣe kò àìṣe gàjí ló máa jẹ́sẹ̀ yá yẹ ní trip tá à ń sọ yìí ẹ̀hẹ́n kí lálájì wá wá mẹ́ kó dẹ́ ṣerú ilé yìí kò ń ṣe irú ìyá kẹkẹ ẹkọ irú ẹ̀kọ́ irú ẹ̀kọ́ ló ń sọ bàbá yẹn bàbá yẹn ohun gbogbo bàbá yẹn lè láìkí obìnrin bẹ̀tẹ̀ kò ń ṣe irú àwọn obìnrin irú eléyìí lọ láìkí ìdílé ìjìyàwó èrè náà ó ti irú àwọn agan tá a jẹ́ ọmọ kéékèèké tá a pe bàbá tá a pàlà jì ní bàbá yìí kó a lè fi irú àwọn ìyá ìkọ́ níta ló gan tó yẹ pé gbogbo ẹ ti di tó yẹ pé àwọn ìyá àwọn ìyá Benin kankan gan tó yẹ pé ọmọ yọ Yorùbá ìkankan náà fẹ́ kò ń ṣe àwọn ìyá irú tó ti rí èèyàn lè rí àwọn ìyá báyìí ní irú ta ló sọ pé irú àwọn ìyá ìlókù. ẹ gbàgbé ó lè fẹ́ ó ní ní lẹ́vù ni bóyá ibi tó fẹ́ kálàjì gbé òun lọ kó òun lè rọ́yè gbà gbogbo ẹ̀ ò pọ́síbù. ẹ kí wàá ní aláàjì fẹ́ ṣe é sìn because tó bá ṣe gbé wọn lẹ̀ lẹ́ni á gbé kábíyèsí tó bá gbé kábíyèsí rẹ̀ lọ́la á gbé wàsíù. àwọn ọ̀daràn tó wá yà àwọn ọ̀daràn tó yẹ kó ègéèsì tí ó ègéèsì sí ọmọ àánú tó ń du ẹ̀yìn pé kí ló ní tó lè ègéèsì àwọn ọ̀daràn MC o àgéèsì Soko Zaria ẹ̀yìn efe léèrè gbogbo tútọ́ pa fún mi ló gbọ́ yìí mo fún ẹ lẹ́fídẹ́ǹsì mo tún búra àtẹ tó fi gbogbo bẹ́ẹ̀ tí máa fi bẹ́ẹ̀lì ká ẹ̀ tá máa ń ṣe pépé tó ẹ kọ́ jẹ́ irọ́ lẹ́pà máa ń rí gbogbo ẹ̀ kí tó wọ́n mọ̀ màláìka rẹ pé mi mọ ókè ẹ mọ màláìkà. yes àti mọ mo gbé mo gbọ́ bá dínà mo ta mo ta epo ní lẹ́gbẹ̀ẹ́ omi ní cms tí mo mọ gbogbo nínú fante gbà tó fẹ́ ṣiṣẹ́ tó máa ń ṣeré nínú fante yìí kò sí tuesday tí mi kì í tí mi kì í dá tí mi kì í wà ń bẹ̀ ó ti yé bẹ́ẹ̀ gbẹ gbogbo ẹ ọ̀rọ̀ mọ́tò ṣe mọ́tò tẹ sọ pé ẹgbẹ́ fúngbà ẹ mọ́tò yẹn gbá àárí lójú bẹ̀tẹ̀ ọ̀hún ra mọ́tò ọ̀hún wa mọ́tò ọ̀hún ṣe gbọ́n ó ṣí mọ́tò tó ń sọ tó ń sọ gbogbo ẹ̀ àdẹ́dọ̀ dájọ́ pé àṣẹ mọ́tò tó sanwó ni bẹ́ẹ̀ tí ò bá gbọ́ nǹkan bẹ́ẹ̀ yóò bá fi etí ẹ̀ balẹ̀ kò ní lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn bá ṣe bí ojú bá ṣe wọ ilé ìfẹ́ wá ṣe mọ́ sí tẹ́ ẹ̀ bá dẹ̀ ń fetí ara gbọ́ nǹkan tó gbọ́ nǹkan pẹ́rẹ́ ní alẹ́ ìbí èèyàn méjì tó jẹ́ Yorùbá ẹgbẹ́ mi inú àwọn tó wá kí wa ní ilé wa tí wọ́n ń bí torí múfẹ̀ ti wà látànà ní tàlómi báyìí múfẹ̀ ti wà kò sí ìṣe ìṣelémọ́ láti yàrá náà yẹn nígbà tá méjì wá sọ wọn á wo program tó ó wọn máa ń rí program wọn máa yẹ wọn kí n mọ̀ pé kọ́bẹ̀ ni wọn máa yẹ máa ń sọ tó ń wò kájọ ń wò láti gbàtẹ́ pé tó ti pẹ́ sọ pé ẹ máa lọ ẹ padà bá yẹ ó tó ti pẹ́ sọ pé ẹ máa padà wá yẹ nìyẹn ti rí lájọ wo program yẹn díẹ̀ mẹ́sàn gbọ́ wọn á fi inú àwọn program tó ti ṣe sẹ́yìn ẹ̀pẹ́ inú àwọn many many program tó wọ́n máa ń wà ní kíni data Facebook yìí tẹ̀lé wọn tẹ́lẹ̀ bá ti stroll lọ sálẹ̀ ìyá rí inú àwọn ìtàdé ṣe sẹ́yìn mo wá fínú àwọn èèyàn ló wá gbọ́ ọ́nà pé tó gbọ́ màlẹ́ka tó gbọ́ tó tó pa tó gbọ́ tó tó pa tó gbọ́. gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn èèyàn tó máa fi lẹ́kọ̀ọ́ sí ẹjẹ́ ò mọ̀ kankan lẹ́kọ̀ọ́ sí pé irú àwọn èèyàn ò lè ní gbogbo yín tòótọ́ agbẹ̀rù àgbà apatanijẹ́ abatẹ̀yẹn tẹ́ni ẹlẹ́nilẹ̀ bàjẹ́ ẹ tẹ́ ẹ̀yin mo tún gbọ́ mo tún ṣe ẹni pé ìgbà mo wọ́n bí wọ́n náà kírun jà lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ náà ṣé pé mo ti ṣé mo pé mo mo play ṣé mo pé mo play késẹ̀tì yẹn tí mo tí mo ṣe yẹn. yes ma àárọ̀ ìmọ̀ máa ń gbọ́ lẹ́ẹ̀fẹ̀ yẹn gẹ́gẹ́ bí ẹgbẹ́ ten play ẹ ti lo nǹkan bíi thirty something minute kí tó get show yẹn pẹ́ ti bẹ̀rẹ̀. bọ̀tẹ́ bá wò láti bìkínì ẹ bá wò orin láti bìkínì bẹsẹ ń plé rẹ mọ lẹ ń dákọ gbogbo wọn bẹsẹ ń rẹ lẹ ń dákọ gbogbo wọn lẹ wá sọ pé wọn wá lọ fi láìfù yẹn ṣe ànọdá fídíò àbí bẹ́ẹ̀ kọ́ lẹ ẹ wọn lọ fi láìfù yẹn ṣe ànọdá fídíò. ẹ ẹ pé wọn lọ fi ṣànọdá fídíò pé bẹ́ẹ̀ wọn ti bọ dalẹ ní olórí ibú ni wọn òun náà dẹ̀ ni máa mú kọ́ máa bá lọ ọ̀dàlẹ̀ balẹ̀ kú ni ẹni bá dalẹ̀ balẹ̀ lọ ẹni tó bá ti jẹ̀kú mọ́yẹ́ ọ̀dì dandan kọ́ ló bí ọlọ́run dẹ̀ rí ipò tọ́lẹ̀ ń sọ ẹ̀yin dẹ̀ rí ọlọ́run kì í sí lẹ́yìn onírọ́. now nísìnyí kí ni ẹ wá rè pa lè ṣe tí gbogbo problem yìí máa fi lọlẹ̀ ẹ wá rí i pé ẹ rí i pé ẹ̀yin lẹ wá jẹ́ gẹ̀ẹ́sì wa nírọ̀lẹ́ yìí tó yẹ pé wì ẹ̀yẹ ti understand mo like ohun yín gan kí lẹ wá rè pé a lè ṣe ní sáìdì tọ̀dọ̀ mi sìn ọ̀rọ̀ wà ìjà wà and each time tí n bá ti rántí àbí tí mo rí gbogbo game táwọn èèyàn ń play in my surroundings ẹ mọ orúkọ bẹ́ẹ̀ yẹn mm. um, i feel somehow and èmi náà mo tún wá wò pé kí lójú tèmi ó dà pé wọ́n ń fi ìyà jẹ kábíyèsí wa onírìṣà àti. wọ́n fojú ọlágbólẹ̀ ni. Mm, àwọn dẹ̀ tún fi wọ́n tún fẹ́ kọlu aláàfin ọ̀fọ̀yọ́ náà láti fìyà jẹ wọ́n. ẹ tún ti tàn èmi kẹ̀dẹ̀ rèé ẹ máa gbọ́ sà ẹ tẹ́ bá ní mi ò gbúdọ̀ gbà náà ẹ máa gbọ́ irú kábíyèsí náà sí wọ́n máa rí wà wọ́n rí mi mo ti ṣàlàyé gbogbo kan tó gbé mi wá sórí bí But nobody also say mm. anything about it. Everybody looking at me. Mm. In that area, wọ́n dẹ̀ máa sọ pé kí n má gbà o. Tó bá bú mi kí n tó tó tó bá bú mi èèyàn ò lè jẹ́ pọ̀mọ́pọ́mọ́ mọ́tò èèyàn ò lè jẹ ìyà mọ́pọ̀ ètè. So tó bá bú mi of course ọjọ́ tó èmi tó bá bú mm. mi tó bá rí lè wù mí láti tẹ̀ sí gan má tẹ̀ sí gan lójú fún un but ṣé títẹ̀ sí lójú yẹn náà kò kọ́ka àwọn problem tó wà nílẹ̀ irú bó ṣe wà yẹn sì ó ti ní problem ó ti report ẹ̀ fún ọlọ́pàá ní Canada ó ti wà ní orí ó ti wà ní ó lóun ti wà lórí ẹ pé wọ́n ti sọ pé òun Boko Haram pé tóun bá fẹ́ ṣí kiri kan mm. ó ti for mm. real because wọ́n monitor wọ́n dẹ̀ rí pé ó ní àwọn èèyàn lábẹ́ ó dẹ̀ ti rí pé ó gbé àkáǹtì mi ní ọjọ́ kan láti gbé wá sórí YouTube I mean Facebook which is against the law ẹ ti understand okay. all those things ẹ ó ti ní case mi ò gbúrọ́ èèyàn òde gbúdọ̀ máa ṣe irú bẹ́ẹ̀ fún mi kí má ṣe nísìn báyìí kí ni nǹkan tó máa ṣètù gbogbo nǹkan tẹ̀rẹ̀ pé lè I've tried my best by telling people I forgive them but I see that a lot of people also are still blocking me they still frustrating mm. me and òun náà bó ṣe wà tí mo fi mọ̀ pé I must not smile with, with her and also ẹ máa gbọ́ I must not smile with her and I know that they are using mm. her mi ì ní tàn yín jẹ they are using her because torí ẹ̀ bá lọlẹ̀ ń sìn o akọ̀tún gbóná ni because wọ́n bìlí pé nísìnyí bóyá bí mo ṣe so sọ̀rọ̀ bóyá ẹnìkan ló fún mi lówó àbí ẹnìkan ló fún mi níṣẹ́ pé kí n jáde no but this is what these people have been doing gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yìí o èmi á o màá sọ̀rọ̀ tó bá bí mi nù o màá sunkún gbà mí o òun á dìde o á mú àyíndé wá sí o á bú o á sọ ọ̀rọ̀ mi o á purọ́ o òun náà ẹlòmíì á tún mú ọmọ tibẹ̀ yẹn á tún bú o á tún dìyẹn mú o á tún bẹ̀rẹ̀ sí ṣe ẹjọ́ kí lè rò pé a lè ṣe at this junction. sẹ́rí sísà bí ọlá etí ẹ̀ ti ń dán láti gbó bí situation ṣe wọ́n láti bẹ̀rẹ̀ sí pọ́lù ẹ̀ láti lẹ̀ lóòótọ́ àwọn tí wọ́n ní mátà yìí gangan wọ́n ń gbọ́ wọ́n dẹ̀ ń rí i. wọn ò dẹ̀ ṣe nǹkan kan. wọn ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ tèmi bíi ìyẹn ni mo fi sọ pé kò fi spite mi ẹ máa gbọ́ kò fi àwọn kiri yẹn spite mi bí wọ́n ṣe wà lọ́dọ̀ Esabod yẹn is for real. ẹ jẹ́ fún yín ní sáàpù kan ẹ jẹ́ fún yín ní sáàpù kan ṣe rí gbogbo irú àwọn tó yẹ kí ó jẹ́ kí kinní kó jẹ́ kó jẹ́ kí kó jẹ́ kàtúnṣe wà láti ọ̀dọ̀ àwọn ènìyàn kò pọ́sibù kò yí sí fáwọn lọ́balọ́ba tá à ń sọ yìí náà kọ́dọ́dọ̀ ọ̀run yín dàrẹ́tì sí bí ipa ipa ṣe àwọn tó wà pẹ̀lú wọn náà ni wọ́n á kọ́ rán ẹ wo bí ẹ jẹ́ fún sáàpù ẹ wo bí irú àbùrùmọ̀rúfù yẹn sẹ́yìn bẹ́ẹ̀ bí irú àbùrùmọ̀rúfù sí tó tó ń jẹ́ pé bí irú àwọn bí sábù mo àpẹẹrẹ mo ń ṣe o tó ti lọ lẹ̀dí àpò mọ́ irú ìyá yẹn níbo ló ti afẹ́ rí òótọ́ ọ̀rọ̀ tó fẹ́ wá sọ fún irú yín níbo la àyè òótọ́ ọ̀rọ̀ tó fẹ́ wá sọ fún yín wà níbo ló níbo ló wà kò lè rí irú àyè yẹn toró ti ṣe aburú ó ti lọ sọ tí ò yẹ kó sọ níwájú irú ìyá yẹn débi pé wọ́n á fẹ́ lọ sọ̀rọ̀ fọ́ba pé ọba ẹni báyìí o nǹkan báyìí kọ́ ẹ wo sẹ́yìn nǹkan báyìí ọba náà wà aláàfin aláàfin wà Facebook náà bàbá wà ní friend mo bàbá wà ní friend kìíní mi ẹni tí torí mo mo ṣíà programu yìí kan tẹ bí jẹ wọn náà programu yìí kọ̀ọ̀kan tí mo máa ń ṣíà wọn dàgbọ́n tí bá ti ṣíà bẹ́ẹ̀ yẹn ọba dọ́dọ̀ bàbá máa rí lọ́dọ̀ tiwọn ẹni bàtà wá ti wà friend mi ní Facebook kan wá rí i kò pé báyà náà ò rí bẹ̀tí irú àwọn tó máa jókòó pé bàbá o ẹwọ ẹni báyìí ẹwọ ẹni báyìí ẹwọ ìyá báyìí ẹwọ ìyá báyìí o ìjà yín ló ń gbé o láti jọ yìí o. no kìtẹ́ ń ṣe wọ́n gbọ́ bẹ̀tẹ̀ ẹ̀yin ẹ̀yin máa ọlọ́run ọlọ́run akọ yín máa ṣe ọlọ́run sùrántà livingston kí mo ọba fílímù náà lọ́lọ́run ọlọ́run nìkan tẹ́ ẹ bẹ́ẹ̀ tẹ́ máa ń bẹ́ẹ̀ kẹ́ tó bẹ̀rẹ̀ ètò yín tẹ̀dẹ̀ tó máa ń bẹ́ẹ̀ kẹ́ torí àwa èèyàn tá a bá náà sọ̀rọ̀ a sọ̀rọ̀ ṣẹ́ ní gbogbo àwọn èèyàn ọlọ́ọ̀ nìkan ni ò ń ṣẹ́ lórí tó bá sọ ṣẹ́ ọlá sáà ni mo sọ bẹ́ẹ̀ sẹ́rọ̀yẹ hmm. bẹ́ẹ̀ ọlọ́ọ̀ nìkan ni akọ yín mà ṣe. ẹ jẹ́ dúró ẹnìkan ní ó three days wey eh, three way confidence call between Auto and K1 fantastic. Yeah fantastic promise. alábòsí bá ti rí ẹ máa blọọkì ẹ ni alábòsí bá ti rí tó bá ti kọńtẹ ẹfẹ ẹ mú ẹ mú akó bẹ́ẹ̀ kọ́mọ kọ̀ọ̀kan wèrè sórí ètò ti ẹ nà ó èyí tẹ bá ti rí tó kọ nǹkan tẹ ẹ ní ẹ blọọkì ẹ hmm. ẹ nà ó tepetepe tepetepe. somebody said esabod is not spiting you the love she asked for Wasiu isri. real. ara àwọn tí àwọn tí ìyá nìyẹn àwọn tí ẹ nìyẹn àwọn tí yóò lórí ibú yẹn nìyẹn wọn wá nìyẹn ni about it and move. àwọn tí yóò lórí ibú yẹn ni àwọn tí yóò lórí ibú yẹn ni One wine, nìyẹn ni wọn ti mọ pé iye ẹjí tálẹ́ máa àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tálẹ́ máa sọ tó lè máa wọn lọ́sà ni mò ń sọ nìyẹn wọn ti rí àwọn nǹkan tálẹ́ máa sọ tó lè máa láìkì. ẹ mọ́kàn tó ṣe mí tí mò ń sọ tó ń pa mí lẹ́rìn-ín mo kàn rí ẹ mọ̀ kàn rí ẹ mọ̀ pé ọ̀rọ̀ yín tó ṣẹlẹ̀ ẹ mọ̀ pé dàbí sinero ó dàbí yà sinero tó jẹ́ pé bí bí tá a bá máa sọ ní Yorùbá jẹ́ a sọ ní Yorùbá tó lè yí àwọn tí ò gbọ́ ó dàbí hmm. ẹ̀sìn ó dàbí òjò ẹ̀sìn tó kàn rọ̀ abẹ́ ẹ̀ rí bẹ́ẹ̀. òjò ẹ̀sìn tó bá sú kò sígbà tí òjò rọ̀. no kì í ṣe ìgbà tó kò tí ì sú kì í ṣe bó ti sú ó ń rọ̀ òjò tí òtún tó ń rọ̀. òjò ẹ̀sìn tó ń rọ̀ <laughs> ẹ rí bẹ́ẹ̀ ẹ ló ga ẹ náà jẹ́ rí bẹ́ẹ̀ in that eh, eh, angle bìkọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ mọ káwọn boys yẹn àwọn MC àwọn gbogbo wọ́n ń ṣẹ̀sìn náà wọn ò dẹ̀ ṣe nǹkan kan sí wọn wọn ò feel anything they don't feel they, they are comfortable with those nonsense things Alhaji Ayinde náà. No gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀sìn ni mo kà á sí fún wọn to me. ẹ̀sìn ni o ẹ̀sìn ni o. ẹ̀sìn ni mo kà á sí ẹ̀sìn ni mo kà á sí. embarrassment eh, eh, eh. embarrassment. embarrassment that's ẹ̀sìn àbí Yorùbá kọ́ ni àbí Yorùbá ẹ̀sìn náà kọ́ ni ní Yorùbá embarrassment so embarrassment yẹn kedere anything that embarrass you mm-hmm. must you continue to look at it and stay in it mm. and just take it without any i mean looking for solution mm-hmm. ǹjẹ́ rẹ̀ pé <laughs> normal. kò normal kò normal ayeyada they are not looking for solution the problem is there ẹjọ́ nígbà tí wọ́n bá wò pé wọn wá solution nígbà tí wọ́n sọ pé covid nineteen wà pandemic wọ́n wá solution ni okay kò tí ì sí solution locking for some time lockdown for some time don't go out mm. do this because one ò fẹ́ kó spread but this one the embarrassment is there which is the sickness they are not looking for solution no cure maybe there is a cure mm, but they are not looking for solution no cure, they are not taking even trying to sort for what can kí ló lè cause kí ló lè conquer gbogbo problem wọn ò ṣe yẹn mm. but instead of that mm. they are just one one beat around the bush and the wound is there the pain is there a lot of things is there the embarrassment is there kí ni wọ́n máa ṣe kí embarrassment yẹn lè ṣe because what is happening to me tí bá jókòó is not normal ẹ̀kọ́ lèyàn máa kú ẹ máa ní tẹ́ bá máa sọ̀rọ̀ bá máa ní okay tó bá jẹ́ pé you are afraid tó bá sọ nǹkan mọ́ ẹ try to come out mm. and do it so that everything can be settled okay what do you want to do what is way forward mm. because tomorrow we are coming back here àwọn yẹn dẹ̀ máa sọ pé don't you have any other thing to do no work ni go and work ni but mm. we hmm. cannot a lè máa fi ẹ̀tẹ́lẹ̀ ká máa pa làpálàpá làpálàpá ò kì í bara jẹ́ òwò lè kò lágbára tó ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ wà ńlẹ̀ tó jẹ́ pé ó máa kọ̀tì ọwọ́ wọn kéékèèké tó máa dìsígọ̀ gbogbo ayé wọn débi ẹni tí ò ní lápẹẹrẹ ẹni ẹ̀tẹ̀ bá ti mú ẹlẹ́dàá má jẹ́ kété mú kò lè gbé mi lórúkọ Jésù. Hmm aláwọ̀ àmì o àmì ọlọ́run àmì jésù o lè jẹ́ nìyẹn sísá mi ọlọ́run akọyín máa ṣe o ọlọ́run akọyín máa ṣe o. ó yín báyìí. kí lè rò pé as a as a man tó bá tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí yín tẹ̀yìn wà lẹ́gbẹ̀rẹ́ yín ti bo Wàsíù Àyìndé kí lè yín máa ṣe ha ah, mi ì lẹ́nu mi ti máa bá sọ̀rọ̀ ju ẹyin gẹ́fẹ̀ mi lọ ẹni tí mo mọ̀ kó ń gbìjà tèmi yẹn tó dẹ̀ ń gbìjà àwọn lọ́balọ́ba tó fi èmi gan jẹ tí mò ń jẹ torí lọ́balọ́ba ló fún abalóye májégún kò sọ èrè kéré o kò sọ iye májégún stéètì kan májégún yorùbá. ẹnà ẹni tí mo rí kó ẹnà ẹni tí mo rí tó ń bírú ẹ̀yìn tẹ̀yìn tó ń má jẹ girlfriend. ẹ yẹ ẹ má jẹ girlfriend eh, okay ṣé by talking to that your girlfriend or that, that your friend or somebody that is doing that for you we by talking to that person ṣó máa solve problem yẹn ni àbí ó kàn máa jẹ́ kí ẹ wà happy àbó ma solve problem yẹn pátápátá. ṣe rí tó bá tó bá solve problem tó lẹ́wọ́ akọ bẹ́ẹ̀ láti rò sáìdì ọ̀dọ̀ mi irú ìròyìn náà tó máa tẹ̀ sáìdì kan ló ti máa bẹ̀rẹ̀ solve problem yẹn kò lè solve ẹ̀ lọ́nà méjì lẹ́ẹ̀kan náà ibì kan náà lè yẹn ti máa bẹ̀rẹ̀ and the first place tó máa kọ́ bẹ̀rẹ̀ pé wọ́n gbọ́ sẹ́ẹ̀dì tiẹ̀ lóòótọ́ ìyẹn ti yẹ gẹ́sẹ̀ ọ̀rẹ́ dí bẹ̀tí gbà tó bá ti kọ́ block ọ̀dọ̀ sí tẹ́yìn tẹ́yìn get it touch dáadáa torí pé yes yes ní sùúrù o mo fẹ́ bá ya ìsọ̀rọ̀ ìwọ má dàá lóòmọ̀ tó bá ti ń sọ báyìí tó bá ti ń sọ báyìí ẹni tí tíyẹn bá sọ ẹ ti mọ̀ pé yes ẹ ti gbọ́rú ọ̀rọ̀ báyìí lọ́dọ̀ ẹni báyìí tẹ́lẹ̀ kó lè ṣàjòjì yín tó bá pẹ́ bí já ní ọkọ ìyàwó kó járí lé gbé o tó ti yẹ báyìí mẹ́rin fẹ́ kọ́ yẹ pé ìwọ tó léèyàn tó dẹ̀ jẹ́ olórúkọ àwọn eléyìí olórúkọ làwọn o má jẹ́ kó yé ba àwọn onírúkọ jẹ́ kí ká ṣètò mátà tí wọ́n wà lẹ́yìn má pàápàá ni wọ́n. but he has to be between two people. yes ma. you cannot put somebody to suspend. bẹ̀tọ̀ dọ́tí ẹ̀ ń sìn bóyá mo fẹ́ make peace yẹn sìn tọ́wọ́ kọ́ lọ pé yá kọ́kọ́ bá bá yẹn sọ̀rọ̀ náà kọ́ má pariwo ẹgbẹ́ bọ́ ṣe pariwo sìn wọn kàn jí pé wọn kàn jí pé o ti fẹ́ lọ ilé ọkọ ìyá ẹnìkan yẹn kò ń ṣe ìyàwó ẹ kò ń ṣe kíní kan sẹ́rí bẹ́ẹ̀ yẹn wọ́n yọ ọ̀rọ̀ ẹ̀kan sọ ń sìn wọ́n di mẹ́jọ. okay god bless you sir ẹ jẹ́ wá jẹ́ ká rò báyìí mo like questions ẹ fún mi that the person need to he must contact we must call and i mean two cannot work together except they are in an agreement if you want to talk about this thing if you want this problem to mm. solve. ẹ mm. èmi gangan ni mm. mo wá report ẹ lórí bíbá ẹ tùmí o mo rò pé kò jẹ Esabod lẹbi ẹ ń gbọ́dọ̀ mi náà ẹ jẹ ká wá rò báyìí kò jẹ lọ́dọ̀ Esabod. Okay, why? kò jẹ̀bi because Esabod nígbà tó lọ Nàìjíríà ó ló invite òun sí bẹ́ẹ̀ ni mm. nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní tún bú mi nígbà tó wà Nàìjíríà ó ní wọ́n ní kò máa bú mi ó ní bọ̀ tó máa bú mi dáadáa ìyẹn two. okay. ó ní wọ́n ní kó má bú mi ó ní bọ̀ tó má má bú mi dáadáa. okay. ó dẹ̀ bẹ̀rẹ̀ sí í dì pẹ̀lú mi. ìgbà tó dé ó bẹ̀rẹ̀ sí í ṣó gbogbo nǹkan tó ní nínú ilé show your bed mo dúpẹ́ pé mo ti ra bẹ́ẹ̀dì. ee bẹ́ẹ̀dì tí Auto ń lò fifty dollar ni gbogbo wọn sọ oríṣiríṣi let us now sit down wọ́n ní accusation ni assumption ni <laughs> wọ́n ní gbani àwo ni ipe aláàjì ò pé ẹjẹ́ wa wá wò pé aláàjì wá pé o for real ipe ó pè é for real ó lè má pè pé má bínú o àmì ó lè má pè pé fífẹ́ o hmm. kó wá pè pé mi ò bá Bọ́lá sọ̀rọ̀ má bínú jẹ́ kó parí èmi Máyégún ni mí mi ò fẹ́ wàhálà ẹ jọ̀ọ́ tó bá fẹ́ tó bá wà pé bẹ́ẹ̀ yẹn ní tòótọ́ ní tòdodo torí mo fẹ́ rìlíìsì tá a bá ti parí eléyìí báyìí ẹ ṣọ́ọ̀pù ṣó right ṣóra ìtàbó ràn. olóòpẹ gẹ adakọ gẹ kan kò sọ pé ó pè ń dàrẹ ìtì gan ẹ bá gbọ́n òun ẹ. ẹ yà no lady yẹn fúnra rẹ̀ ti jáde kódà tó jáde ńjọ́ yẹn ó fi nọ́mbà k1 wọn kò fi wọn ó fi kíní ẹ̀wọ̀n that is pé mayegun is washing my daddy is daddy of everybody ó dẹ̀ dóbi ọjọ́ kejì ọjọ́ kẹta ó dẹ̀ ní daddy call me daddy k1 he said i should beg esa board kò dẹ̀ purọ́ ọmọ yẹn bíbẹ̀ yẹn ẹ máa gbọ́ uh, sísá bọ́lá kò ọmọ yẹn ò kúrò. kò lè kò ṣe bíbẹ̀ ní pé bóyá ìbẹ̀rù àbí kankan. but ọmọ yẹn náà is not ọmọ yẹn náà kì ó kò sí in talking time with eh, eh, ọmọ yẹn ò sí in talking time with k1 mm-hmm. ọmọ yẹn ò sí in talking time with k1 tẹ́lẹ̀tẹ́lẹ̀ suddenly ike ah, wa tó pé bẹ́ẹ̀ ni ó dẹ̀ ṣó tí mo fi mọ̀ pé ó ń bá ọmọ yẹn sọ̀rọ̀ ó bá ọmọ yẹn tòótọ́ mo rí pé ó wo ṣáàtì yẹn yes mo torí mo mọ̀ ọlásìkò fún àṣà yẹn èmi rí mo rí proof. ẹni ṣe mẹ́rin àjí mẹ́kọ̀ọ́ wo ṣáàtì yẹn tòótọ́. yes. okay. now kò wá ju two days later ọmọ yẹn post ẹ̀ dadi k1 also is washing. kò ń ṣe dadi anybody nìkan is dadi of everybody okay kò pẹ́ ọmọ yẹn náà dẹ̀ wá ní pé Daddy K1 ó dẹ̀ jáde ó ní this one is from Daddy K1 for real Daddy K1 say I should apologize uh, to on behalf of uh, to ayashi yes ọmọ yẹn ò purọ́ but because mo wá jókòó wọn wò pé ẹ sábọ̀dù náà dẹ̀ ti jókòó ó lẹ́nìkan ń pè ń o ọba pè ń o ọ̀ní pè ń o uh, àjọjá pè o uh, aláàfin pè o kíní kan pé gbogbo àwọn tó ti kú pátápátá no ó play voice o mo wá jókòó mo wá wò pé mo ṣe ṣáàtì kan mo ní kí ni hmm. kábíyèsí kí ni wọ́n ń pè fún kí ni wọ́n ń bẹ̀ fún ẹnìkan tó pè before yín yẹn wọ́n pè é ọba pe ta ni ọba pe wèrè lé. bẹ́ẹ̀ wọn ó play voice àbí wọn ló ti ní voice note ó play voice note wọn. Ah, tóun àti ọba jíjọ sọ̀rọ̀ òbí òun fọ ọba nìkan ló lè láíláí ọfọmọ ẹ ni òun ọba pè wèrè lé. ok tí ọba bá pè ń kọ́ pé bí mo ṣe wò rè àwọn èèyàn lè wò pé ọmọ èèyàn kí burúkú àgbẹ̀ fẹ́kùn pàjẹ́ ẹni yìí hmm. tí a bá pè é tó bá lọ kú síyàn lọ́rùn àbí tó bá lọ sọ pé wọ́n fẹ́ pa ọ́n lójoojúmọ́ o tí ìkọ̀ọ̀bọ̀n bá lọ ṣe kó ní wọ́n fẹ́ pa ọ́n náà wọ́n lè fẹ́ bẹ́ẹ̀ máyégún náà lè fẹ́ wò pé máyégún lòun ṣe mọ́ ní kóun máyégún bóyá tóun bá lọ apologize èmi wò pé bẹ́ẹ̀ mi ṣe rò ó nìyẹn o bọ̀ pé kò pé ọmọ yẹn bọ̀ wà tó rí pé mo wá béèrè question yẹn pé why tí wọ́n fi ń pè é because mo fẹ́ interpret ẹ̀ pé kí lẹ́ ń cover exactly what happened today again ṣe ni mo sọ fún kéwàá pé. tẹ̀fí ń bẹ̀ tẹ̀fí ń bẹ̀ yáì àṣírí kí lọ́wọ́ lọ́wọ́ tẹ̀fí ń bẹ̀. Ah, ẹ onáà ni mo wá sọ mo wá ṣe sọ́lẹ̀ ni pé what is the matter. Mm-hmm. question yẹn pọ̀ nínú question ti yín tẹ̀yìn béèrè pé àṣírí kí ló wà lọ woman yìí tí gbogbo yìí fi ń bẹ̀. tí wọ́n fi ń bẹ̀. tí òfin lè bú rẹ̀ tí òfin lè bú rẹ̀ tí wọ́n pé gbogbo yìí fi ń forí balẹ̀ fún. àṣírí kí ló wà lọ́wọ́ aláàjì ìwà àtiwọ́ náà àṣírí kí ló wà lọ woman yìí tó fi pẹ́ ló ń bẹ̀. torí ẹ̀ mi sọ pé kí ló tó sàpamọ́ ọ̀ kọlọdẹ kó sànù gbogbo wa kó má fọ̀rọ̀ lọ́rọ̀ jẹ wá wẹyà kó má fi jẹ gbogbo wa níyà o hmm. àtọmọ wa o àwọn dẹrẹ bá ṣe wà yẹn ẹni títí wọn ti rún ni irú yẹn èyí náà jẹ wóru yẹ sábọọtù yẹ sábígò yìí olórí ibú yẹn èyí náà wóru yẹ olú ayé ẹ ti lu ayé yìí tán náà ó ti jẹ ayé ọmọ ẹ má yé ó ti jẹ ayé ọmọ ẹ má yé ẹni tó ti mú nǹkan rí tó ti yàyà kí lè ronú ẹ ẹ̀wọ̀n ẹ ti jẹ tán náà ẹni ẹwọ iná ẹwọ orí náà síbẹ̀ yẹn ṣe rí lẹ́yìn rí yẹn ìyẹn orí bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀ mo sísá oh no mo mọ̀ pé aláàjì sì máa pẹ̀yìn gẹ́gẹ́ ṣe wá yẹn lórí pé ẹ̀yin ẹsẹ̀ sùúrù fún yà fún yà olórí burúkú yẹn mo mọ̀ pé wọ́n sì máa sọ bẹ́ẹ̀ fún yín iṣẹ́ lè má ti dọ́dọ̀ tì yín bẹ̀tẹ̀ mi bìlì pé yẹ ah, àṣeyàn tì yín náà already ẹ̀ gbọ́dọ̀ ẹ̀ gbọ́dọ̀ mà bẹ́ẹ̀ ṣe máa bára yín sọ̀rọ̀ already yàtọ̀ sí pé táwọn ilé ìbọn àwọn kan mọ bìí tèmi kan nígbàgbọ́ ni pé nǹkan tó máa dùn yín tẹ̀yìn òní láìkì làwọn kan máa ṣe wọ́n ti mọ̀ pé yẹsẹ̀ anything bí ọ̀rọ̀ aláàjì yẹn ń ṣe. tí wọ́n ṣe nǹkan tèmi ń believe that's my final destiny now mo fẹ́ release yín my own belief mm. is that whatever the woman is doing mm. people aláàjì know about it. Mm wọ́n mọ̀ pé aláàjì mọ̀. aláàjì mọ̀ aláàjì ṣe kí ni. bóyá wọ́n mọ̀ wọ́n mọ̀ náà náà wèrè lélẹ̀ yìí. if real mama what is it. Ah, ṣé ẹ rí aláàjì o. so somebody said for only if real. Hmm. okay. ó ń lé gíláàsì lálàájì kò juko. jù kò ó ń lé gíláàsì tó bá ní ẹ̀kọ́ pàápàá nǹkan ilé gíláàsì ọ̀wà lẹ̀ yóò lè support irú nǹkan báyìí bẹ̀sọ̀ gbọ́ngbọ́n àgbà fi sá fún màálù sọ̀rọ̀ sábẹ́ yẹn gbọ́ngbọ́n àgbà fi sá fún màálù ọmọ ọmọ tó fò tó mórí wálẹ̀ ni bí kò bá múlò ẹni màkó gangan ti bèrè ikú ikú lọ màmá àwọn múra ní ìyẹn lọ̀rọ̀ ẹ̀dàbọ̀t náà ikú ni màmá múra torí nǹkan nǹkan ìdí kan sí kejì dẹ̀ ni hmm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé ọ̀nà kọ́ bá kú sáwọn irọ́ ni. ọgbọ́n lágbàáyé sáfúnmáàlú ní mayegun olórúkọ nínà ìbọ̀lẹ́ tó dárúkọ aláàjì ní ìhòòhò ọdún sí tí yorùbá ọmọ yíbo gan gbórúkọ ẹ̀ pé wàsíù ayíǹde wàsíù oyíǹde ìbọ̀lẹ́ yíbo yorùbá òní ọ̀wá mọ̀ di whole world. and àwọn kan dẹ̀ sọ fún pé i should stop mentioning his name. láìpẹ́ àwọn inú inú náà inú àwọn nìyẹn anybody bẹ́ẹ̀ ni dárúkọ ẹ̀ mọ́ gbogbo mẹ́ni mẹ́ni tètè ò yẹ ìná kò sẹ́ni pẹ̀lú àwọn aláìkè náà tó máa gbé ìyẹn mi lélẹ̀ bí irú màláìkà yẹn sìn tí mo ti gbọ́ pọ̀rọ̀ fún wa náà nǹkan kan ló ti lọ́rọ̀ ẹ̀ bá jáde irú àwọn irú ẹ̀mọ́ kò sí bẹ́ẹ̀mi ò ṣe nífẹ̀ẹ́ dáadáa bí mo ṣe nífẹ̀ẹ́ mọ́ yẹn sìn bẹ́ẹ̀ lẹ́ a máa rí bíi mẹ́ni bẹ́ẹ̀ tí fi àjákulẹ̀ ọdọ pé ah, ọmọ burúkú lọ́mọ ẹ̀ náà pààyàn lẹ́kúnjayé ẹ gbà bí mo ṣe ń lọ nìyẹn náà ìgbórú kan bẹ́ẹ̀ alájí náà ní fẹ́ kó ṣẹlẹ̀ àbẹ̀tẹ̀ orúkọ alájí sì òun ò papọ̀ mọ́rù yẹn. ẹ bọ orúkọ tàlájì àbí. orúkọ alájí ò papọ̀ mọ́ orúkọ eh, kó orúkọ fún wa nìyẹn mọ́ nǹkan kan mọ̀láìkà sì pé orúkọ tiẹ̀ tí ó ti adigbọ́ sórí ẹ̀ adigbọ́ nǹkan ẹ̀ bẹ́ẹ̀ mi ò ṣe láìkè mọ́ yẹn sí ẹlòmíì àtúrọ̀ ẹlòmíì náà tó ní nífẹ̀ẹ́ mọ̀ pé ọmọ àlè ìwà tá many people tó wà lókè òkun sí yẹn anybody wọn máa bẹ̀rù ni tó bá délé náà pé ẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́nà alẹ́ anybody ní ẹ̀yà ti lọ náà fún tẹ́lẹ̀ ni tó ti mọ̀ pé wàánu fáìsì tẹ́lẹ̀ àbẹ̀ wàánu abọ́yá náà ọmọ ẹ̀yẹ lọ́rẹ́ ẹ̀ ní sí o gẹ́gẹ́ bí special elégbè elégbè màláìkà gangan ìyẹn gangan lọ́rẹ́ tèmi sókì. ok sókì ẹ bèrè ẹ bèrè ẹ bèrè lọ́wọ́ sókì náà sókì kò lẹ́yìn ẹgbàá kan tó ń kọ hip hop gbọ́kọ hip hop rẹ náà ọmọ gbogbo gbà yẹn ọtí ọtí ọmọ ha gbogbo gbà yẹn mo sì wù wá ń bẹ torí ìjẹlẹ wọn a sì máa ń lọ sẹ́yìn ẹ̀. ó mọ̀ mí náà. èmi ọkọ òkè bàbá kan pé ìtọ̀lá mọ̀sùlùmọ̀sùlù elépo ló lè ṣe mess collection àwọn awọ èmi ló máa ń kí aṣọ ràfíù aṣọ ràfíù ló máa ń fi kí mi ọkọ kàfáyà ló máa fi kí mi nígbà tó máa ń wà ní fáńtẹ́jì àwọn elépo ló léèrè àwọn làwọn máa ń tepo fáwọn gbogbo mọ́tò tó wà ní gbogbo tí omi àwọn ṣíìpù tó ń lọ tá a ti máa lọ ń gbépo látòrí omi orí omi la ti máa ń gbépo tó bá dalẹ́ bẹ̀rẹ̀ bá ti débẹ̀ a máa lọ ṣeré ní àgbo ẹ̀ ní fantage a máa wà ń bẹ̀ bẹ̀ torí ṣókì yẹn gangan gangan làwọn ṣe máa ń lọ ó ti yé bẹ́ẹ̀ àdìrẹ́ láti gbàdá ọmọ tí wọ́n gbó sórí ẹ̀ ká irọ́ èèyàn búlélẹ̀ ọjà kò máìndì mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi sẹ̀ ti ja ẹ̀ bóyá jákò máìndì mi bẹ́ẹ̀ ló máa jákò lẹ́mí many people bẹ́ẹ̀ náà tí wọ́n láì kúkà. ok forget the bẹ́ẹ̀gẹ̀ sábọ̀. kẹ́hìndínlé kó má bẹ̀rù. ok kí ló dé tí ẹ́sà bọ́ọ̀dù ò wá ṣe iṣẹ́ kí ló dé tí ẹ́sà bọ́ọ̀dù ò ṣe iṣẹ́ àwọn àwọn the other àwọn thugs àwọn boys yẹn tí ẹ́sà bọ́ọ̀dù dẹ̀ máa ń láì fi iṣẹ́. alátẹnu olórí ibú ni wọ́n máa ń ṣe. ó dẹ̀ ní àbíkẹ́ fẹ́ gbé òun lọ sọ́dọ̀ MC láti pa òun. ok orí adé ló ń kó fi gbolẹ̀ alálẹ̀ ti bínú sí lójó máa wù abẹ́yẹn nà án àwọn ọmọdé yẹn sọ yóò tọ́ bá a ẹni tó bá ti fẹ́ kú ni ẹni tó bá ti ẹni tó ti kú ọ̀rẹ́dì ni alẹ́ ni tó ọmọ tó fò sókè tó mú orí wálẹ̀ ṣé òun kò ti béèrè fún kúni ẹ̀yin gbà pé kúni òun dání lọ ni ẹ̀yin náà ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀yin náà gbogbo àwọn tó ń bú yẹn ò tọ́ba wọn tó máa yégún wọn dúpẹ́ fún ọlọ́run so kí ẹ tó wá máa lọ báyìí ọlọ́run direct me what do you expect me now what do you suggest for me what do you what do you what is your advice for me now. wọ́n ti mú yín lóhùn. kúrò náà di ní gbogbo ẹ̀ àbẹ̀tọ̀ ohun yẹn. kí lẹ fẹ́ kí n ṣe kí lẹ expect for me. tẹ́ ẹ bá sọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ̀rọ̀ mọ́ ìpín. hello à ń gbọ́ yín sà. hello. sà. ok tẹ́ ẹ̀ bá tẹ́ ẹ̀ bá rí tẹ́ ẹ̀ bá respond fún wọn ń sìn wọ́n á rò pé báyà wọn àwọn tí ń kákọ yín ni kò dẹ̀ sí tó jọ ẹ máa follow wọn up náà ní ẹni tí tó bá rí sí jáde ẹ máa fún wọn ní ẹ máa sá wọn náà ni ẹgbẹ́ wọn á sá wọn ni tí wọn ti tẹ́ bá rí solution látọ̀dọ̀ àwọn tó jọ lẹ́nu tó ní ẹjọ́ ìgangan ọ̀hún ti tí solution bá wá lọ́dọ̀ àwọn tó ní mátà yìí kí gbogbo ayé dẹ̀ rí pé solution wá láti bẹ̀. ayé yín á dáa tí solution bá wá. lọ́ọ̀tì tí wọ́n bá rí i pé yẹ solution wá lọ́dọ̀ ẹ̀ nà tí ọba wá ẹjọ́ wà ẹjọ́ máa fà á ni ẹjọ́ máa fà á ni ẹni tó bá lọ pé orí ẹ̀ ni ò pé ẹ̀yin kìíní kan ló ṣe yálà ìyá wọn ni orí wọn ò pé hmm. ẹ̀ ti ẹ̀yàn kẹsẹ̀ ibodò kọ́ sọ pé tútù mú ìmọ̀. Hmm. èèyàn ti determine. tó ti yẹ bẹ́ẹ̀ hmm. yẹ́pù náà ẹ ti decide ẹni aláṣeyọrí dẹ̀ lọ́lọ́run ṣe lọ́lọ́run lọ́lọ́run lè yẹn mọ̀ ṣàjẹ kúnṣogun oyè sọjú ṣàjẹ eh, mórídé lọ ó ti yé bẹ́ẹ̀ yẹn hmm. ọlọ́run àjẹkẹ́ gbogbo amórídé lágbára ṣé àná ọlọ́run àti fúnni lágbára tẹ́fì yọrí ẹ̀ ní sàtìtì àwọn alálẹ̀ alálẹ̀ tẹ́ ń gbìjọ gbogbo ó tì í lẹ́yìn abániṣẹ́ abáyín ṣe wọn ní ṣe láàbọ̀ fún yín wọn abáyín ṣe lódìdí níre wọn ní sàbúrú ìjẹ́ni orí àwọn lọ́balọ́ba ó tì í lẹ́yìn wọn abáyín ṣe o ìjẹ́ni yẹn sísà mi ẹ ṣe god bless you sir thank you for calling sir àti ẹ̀bẹ̀rẹ̀ orúkọ yín kan tó yín nẹ́sà jábá pè ká bá lè mọ̀ yín kò ní ìdí orúkọ yín ká má dárúkọ yín. ìjọba àta ló mọ ń jẹ bẹtẹ mi ní rafremo ní orí facebook yẹn facebook yẹn bá ti wo ibẹ rafremo ló ń jẹ mbẹ. wọn ò lè búlì yín náà tó wọn lè come after you náà kàn bẹ́ẹ̀ sì ń sọ̀rọ̀ bí ó lé. láyé láyé kò sọmọ náà ìjọba àta lónìí gbogbo wọn mọ lágbogbo nàìjíríà wọn mọ bẹtà aṣọ ọgọ mọ sí bẹ̀rẹ̀ ìwé owó ìjọba ta ló ni tẹ́ bá dórí Instagram tó bá dórí ìwé ìta ìjọba ta ló wà bẹ́ẹ̀ o ti yẹ bẹ́ẹ̀ bẹ̀tì lórí Facebook tí mo fi máa ń wò yín gangan la Freeman ló wà bẹ́ẹ̀ la Freeman ni mo fi máa ń wò yín mhm. mi jẹ́ nìyẹn sàn ẹ pẹ̀lẹ́ mà. ẹ ṣe sà. ọ̀dà ọ̀dà àárọ̀ nìyẹn. ọ̀dà àárọ̀ sà. oh my god people on this platform ẹ lè búyàn gan o why ẹ tẹ fi búyàn báyìí ó ní Auto advice to you is make peace with Esabod K1 will be close to you back. ìgbà tí mo close tí mo don't say don't tell me that the water tó mọ́ nípa ẹ̀sìn mo ti block ẹ̀ dànù ó rí pé mi ti ẹ̀ka tán make peace with Esabod k1 will be close k1 kó dira ẹ̀ mú ẹ jẹ́ ká máa sọ lọ báyìí. God will bless ó ní ó Fọláṣadé Bọ́lá God will block your blessing if you block me àbáyé òní oh you are not talking to me. God will block your blessing. Hope you are not talking to me. If you are talking to me now, I will block you down down. Uh, ah, Hope Ṣadé Fọlá Ṣadé Bọ́lá ẹni tó ń sọ̀rọ̀ yẹn ń sin wèrè kan ni o. <laughs> orúkọ mi ni méjèèjì Fọláṣadé Bọ́lá God will block you if you block me <laughs> God will block you olórí burúkú ni ẹ o. ó ní go away olè good morning Auto Bola mama don't mind he can come out to block his. ó ní your mouth is like a local dog <laughs> olórí burúkú Esabod ni àwọn ọmọ Esabod àbẹ Esabod fúnra rẹ̀ lélẹ̀ okay ó ti fi picture mi ṣe <laughs> Bọ́lá olórí burúkú Esabod ó tilẹ̀ open fake account <laughs> God will block your blessing ó lòṣọ́ mọ́ àlè ẹ terrorist mo ti block ẹ̀ dànù ó ń bú mi ó lọ mú picture mi ó ti lọ fi ó ti lọ fi ṣe ó ti lọ ó ti lọ fi open Facebook so if you use my picture for bad thing only Ghost fire will consume you will consume you and they will destroy you God will raise his standard against you mi ì ṣe pé mò ń sọ àyájọ́ ni o àyájọ́ Jésù. Take good care of you yourself. That's why. Esabod only I will talk to K1 to give you money. You don't have money ni. Bring money now let me sell K1 for you. Mata. tà á. Èmi ò mọ̀ pé tèmi bá dẹ̀ sọ̀rọ̀ a year plus a year ago Money mata. màá tà á pé And to buy ẹni tó bá ti fẹ́ K1 Agba form. fọ́ọ̀mù èmi máa máa tà á tí màá máa gbowó ẹni tó bá museum ni And to buy to buy convert to buy tó bá fẹ́ kó fọwọ́ pọ̀ ń lára a máa ṣe kínní so bring money you ìwọ olòṣì yẹn ṣé o máa rówó ni. so bó ṣe wà lénìí nìyẹn o ó lẹ ó serious oorun ti ń kùn mí oorun kùn mí tí n bá lọ bọ́ṣọ báyìí tí mo lọ wẹ̀ tẹ́jú eléyìí tún dé wọ́n ti dé. all of them o máa ti rí many things o máa kọ́ tí ń bẹ̀ o. Esther Bingo block those people tó bá tó bá ń ṣe coward Esther Bingo mo fẹ́ máa fẹ́ lè ṣe lọ. ṣe ẹni tí ń bá wá nígbà mi ti máa ṣe báyìí ẹ máa ní bẹ́ẹ̀ nìkan ṣe ṣe kò dáa you cannot read you don't know what i'm going to do next ilẹ̀ ò tí ì ṣú o ṣùgbọ́n mo ń fẹ́ lè ṣe lọ ẹni bá ní má dé mi ò ní dé bá ṣùgbọ́n ẹ̀yin tèmi màmá wa máa sì máa bá yín láyé àtàlàfẹ́. Esther Bingo. Thank you very much for now. Bye bye for now. Good night.